أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معه قل فلم تقتلون أنبياء قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم والتابعين لهم بإحسان إلى يوم الدين ọpẹ́ ní fún ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba yẹn náà ní ọba tí à ń dá ọpẹ́ fún lórí àwọn dáadáa tí ń ṣe fún wa àwọn orí rẹ̀ ọ̀pọ̀ lórí wa àmọ́ bá a lórí pípẹ́ fọlọ́wọ́ ọba tán lórí gbogbo orí tó ṣe fún wa ayélujáfẹ́ òye ńlá ọlọ́wọ́ ọba yẹn tó bá lórí gbogbo àwọn orí rẹ̀ ìgbé ọlọ́wọ́ àti ìgbé rẹ̀. وما بعد محمد صلى الله عليه وعلى آله وسلم اللهم أعطي الذين دعوا نجيك إليه تكفيك ويوفر الله فلوكلنا بالبوطة وكذلك كان شريا وكذلك ọlọ́run dákun bá tẹ̀lé àtẹnì kọ̀ọ̀kan wálé ní ìfàmù báwa kí àwọn ará ilé ànábì àtàwọn àtàwọn abẹ́rẹ́ ìrìnàjò lánàá wọn pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ ìjọ tẹ̀sán láàbì ní àtẹ̀kọ̀ kan wá nígbà nínú àwọn olóríire tí ó tẹ̀lé lánàá wọn. nínú tẹ̀sí ìwà tí a bá wọ̀ wá ní mádùúgbò nàwáàlì ní àtẹ̀yìn ilé àdébí ìtẹ̀yìn nínú sọ́ọ̀tù ìbákọ̀ náà ní àwà á gbèrò ìdí ìdáhùn ọ̀gá ara ní ayé ẹ̀lẹ́kọ̀ọ́ àlébí àádọ́rùn-ún ìdílé ibi tó náà ọba ìlẹ̀kẹ̀ lọ́wọ́ fún wa ní àǹfààní láti ṣe àlàyé rẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ọlá rẹ̀ ti lọ tó ti fi àlàyé fún wa nípa ìgbé tí àwọn ẹ̀rọ ní àwọn ọmọ ìsirẹ́lì nípa àwọn ìgbésí wọn tó ti jẹ́ pé àwọn wọ̀nyí wọ́n ti jẹ́ ẹni tó ti rí pé wọ́n jẹ́ ẹni tó burú pọ̀ nínú àwùjọ. Débi pé ọlọ́run bá ti ọlá rẹ̀ gbàdúrà padà sọ fún wa nípa dáadáa tó ń ṣe fún wa nípa bọ́lọ̀ ń ti rán àwọn ànábì wa. عليه الصلاة والسلام ولا كان النبي موسى وكان النبي عيسى عليه الصلاة والسلام báwọn wọ̀nyí wọ́n ti jẹ́ nítorí yìí pé wọ́n ń ba apákan síra gbọ́ wọ́n ti àìgbàgbọ́ sí apákan díà gbogbo ẹ̀ lọ́nà ọba ilé tí ọlá wọ́n sàlàyé fún wa àti kó ti jẹ́ pé báwọn òṣìṣẹ́ ti wá ń bá wọn ti pé gbogbo ìgbà tó ṣiṣẹ́ bá ti dé wọ́n pe àwọn kan lérò nínú àwọn òṣìṣẹ́ wọ́n ti pa àwọn nínú àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba gbogbo ẹ̀ lọ́nà ọba ilé tí ọlá sàlàyé fún wa bọ́lá tó ń sọ síra kalẹ̀ tó mú síra ọlọ́run tó tún náà nílò ó ti jẹ́ àkọsílẹ̀ ìpínlẹ̀ ìwà tó síra ọlọ́run sàlàyé ẹ̀kọ́ àdébí tètè wọn ti rí títíra ọlọ́run ọ̀rọ̀ ẹ̀rẹ̀ ọ̀la gbogbo ẹ̀ àti padà bọ̀ sí wọn ọlọ́run sàlàyé lẹ́yìn náà ọlọ́run wá sọ yí pé wọ́n yí ga pé dáná kan á mi mú bí máa. وقالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل قد تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين

ọlọ́ni wọ̀nyí wọ́n ìdá ní ìdàgbà wọn tó bá sọ fún wọn. àwọn Yahudi àwọn ọmọ ìsirẹ̀ nìyẹn ayé àyẹ̀wòdì wà ábúhámà lọ́kọ́ ìlú liyakuna ṣáàbìlán lẹ́kùnlé máa ń kọ́ lọ́dà fún hánà lọ́wọ́. níbi báyìí ọlọ́dún ìdá ní ìdàgbà wọn tí bá sọ wọn kálẹ̀ tí ó sọ fún wọn ọ̀hún ìwọ̀n bẹ̀rẹ̀ wọn pa olùyẹ tó sọ̀rọ̀ wọn parí ẹbẹ wa wọn fi wọn lòlù nítorí kó lè jẹ kọrọ ìkó lè kó sí gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ ẹ ẹ bá ti sọ̀rọ̀ ẹ fún wọn tó máa fi tó ọ̀rọ̀ ẹ dá lórí ẹni náà ìmọ̀ àwọn sọ́ọ̀lù wọ́n ìmọ̀ àwọn ìlú ó sì ti lè jẹ́ kó ti tẹ̀lé ọ̀pọ̀ pé àmì ń gbìyà àmì náà lè máa ń dá ọ̀la ó ti ní pẹ́ẹ́pẹ́ lórí ẹni tí èsì òjì tí ó sọ fún pé àbínú ìmọ̀ àtẹ̀lẹ̀ lọ. ọmọ jẹ pé ibi tí wọ́n ti rí jẹ́ nìkan lọ́dọ̀ àtẹ̀lẹ̀ kan wá táwọn olùgbàgbọ́ olùdúbà wọn sọ fún mi nígbà rẹ̀ kó lè kó gbogbo ẹ̀ sínú ọlọ́wọ́n fẹ́ ẹ̀rẹ́ ìjọ lápá ìjọ ọmọ sùkúlù yẹn ọ̀pá wọn níbẹ̀. wọ́n yí dáa sọ́ọ̀tìkù bí yí ẹgbẹ́ lòdò máa ọ̀bù lè ní pẹ̀lú pé kẹ́tù gbà wọlé wọlé ti bẹ̀rẹ̀ ààyè lọ́wọ́ pẹ̀lú ìwọ́jú tẹ́lẹ̀ tẹ́ fara lẹ̀. Ilé àtàkì máa ní sáré àyè ọ̀tọ̀tẹ̀ kò máa yọ ọ̀bù lè wọlé Torí pé sáàpù ní ìgbàgbọ́ nínú òkè òun náà ní kéèyàn ọgbà ọ̀dọ́ kọ́gbà kó lòdò ní kó tó wá gbà ọ̀dọ́ gbà lòdò yẹn kọ́gbà wọlé ó ti wọ́jú sẹ́lẹ̀. wọlé ìtàkùnlò máa sọ́jà ọ̀yẹ̀ kúnú òmìnà ìgbẹ́ tó bá kàkà lóru olùgbàgbọ́ hátà ẹ̀kúnà ọ̀bìnà ọ̀bìnà tó ti lè tí ó gbà ní ìgbàgbọ́ olódó lọ́rọ̀ yìí ẹlẹ́gbẹ́ kò olódó ní tún náà àmọ́ kó olódó ọ̀rọ̀ lọ́sọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbé lọ́kùn mi àwọn pàpẹ́ ayọ́ tà lónìí ní ìgbà ṣùgbọ́n kò ju ọjọ́ sẹ́lẹ̀ níta pátápátá yáyá kéèyàn tó lè di olùgbàgbọ́ òdodo yóò ní gbàgbọ́ yóò gbà sẹ́yìn gbọ́ lódodo yóò tó wá jẹ tó lé kí kótó gbà wọlé lẹ́yìn tí ó máa lò tó ju ọjọ́ sẹ́lẹ̀ yáyá. wọ̀dẹ̀lí ló ayà dáadáa ẹ̀dí lórí eléyìí àná àbá mọ́ni mi káàdà mọ́tọ́dé fábíọ̀ fún ilẹ̀ ìlú láì àbùkọ́ ọ̀lẹ̀ ọkùnrin صلى الله عليه وسلم ولم يكن مؤمنا وقتل الفاروق ọ̀rọ̀ àyípadà ló ní ànábì ṣùgbọ́n tí òun lọ́sọ fún ẹjọ́ ìgbàgbọ́ dá ètò ìgbàgbọ́. Tẹ́lẹ̀tẹ̀ ètò ìgbàgbọ́ lè anáwó lámẹ́fà òbí sánàbí kìí náà yẹn wà. Ẹ̀wọ̀n tó fi dé orí ìtẹ̀rẹ̀ anabi ni fi gba kọlọ lọ ìgbà kọgbà lọlá bí bẹ́ẹ̀ ti wọ ju lẹlẹ torí pé báyìí ti sọ tó dáhùn tó ìfẹ́ ìpadà rẹ yá ju lẹlẹ bí rẹ sọ gbólóhùn yẹn gbólóhùn yẹn yọ ọkàn sọsọ iná yẹn sọ tó ọba tó ń bọ ọmọ ìgbà àbújá rẹ lọ́dọ̀ ọlọ́run bí o ṣe kó tiẹ̀ ní. Thank you alẹ́sọ̀tà nílẹ̀ ọ̀pẹ̀ ìkọ̀rọ̀ láti kíkú ní ẹ̀yìn. náà yára yára ní bẹ́ẹ̀. Àwọn ọ̀tá ayé ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé a ọgbà tí mú ọmọ ìlú rẹ̀ ọgbà tí àwọn apá náà pa rẹ̀ tó ti ṣe pẹ̀lú mú ọmọ ẹ̀yìn ọmọ mẹ́wàá lọ́wọ́ àgbàgbọ́ sẹ́yìn mẹ́yọ tó ti ń gbé o wọ́n ti ga ẹgbẹ́ ti ń wà àná. tọ́ òwúrọ̀ nílé ntọ́kọ láti ní àgbé bọ́lá sáré àti ìdílé ìjọba lórí ètò àwọn bàbá àwọn àwọn ọmọ wa ti dàgbé. ẹgbẹ́ bá ń gbé àgbé ìkọ̀wé tó wà ní ẹ̀rọ ìgbọ́n lórí. ذلك ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين ọlọ́run ní ìdájà dáadáa ní àbá ẹni wà lórí òye mọ́. eléyìí ìdájà tó màá ìwé yẹ rẹ̀ ìgbìnà ẹ̀láta ní àgbà ẹjọ́ pọ̀ kó lè mọ̀ ẹ́. Ọ̀làbí àwọn ará ní ìdílé ìṣàlá. Ọlọ́run ní ìfẹ́ tó mọ̀ ẹ́ olóòtú ní ìtọ́wà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ní àpárá ń darí orí ìmọ̀ náà dáadáa yàgò lóòmí. Sọ lè jẹ́ àwọn èèyàn pa ẹ̀kọ́ tó lọ sẹ́lẹ̀ tètè. Wọ́n jẹ́ àwọn èèyàn pa ẹ̀kọ́ tó lọ sí ìmọ̀ náà ní ẹ̀kọ́ ìmọ̀lá yẹn lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ ẹ̀dá kan lọ́wọ́ ẹ̀dá kan. ṣùgbọ́n ìmọ̀lá ẹ̀dá kejì lọ́wọ́ wa òun náà òun náà ní ìdá yẹn tó èrìnà yíyẹ tó èsì ìjà èsì ìmọ̀nà tọ́jẹ́ tí ìtọ́ka kà á fún mi. ẹsẹ̀ lé ẹ̀ma ṣe lé ẹni gbàgbọ́ ìtọ́ka báyìí mọ́ni gbàgbọ́ ìtọ́ka báyìí ìtọ́ka yìí náà láti ìtọ́ka táwa fún yẹn kọ́wọ́ lọ ká wọn kó wúlò kó ti tẹ́ wọ́n gbàgbọ́ wọn kó ti rí ìbẹ̀ lọ́wọ́ ìdá sí ẹni kọ̀ọ̀kan wa kò sí lọ́wọ́ wa wọ́lọ́lọ́ wọ́n máa rẹ̀ àwọn ọmọdé ní nàlá àwọn ọmọdé tòtítẹ́ ni kó gbà wọn ẹ̀ wọ́n fẹ́ kó fi títẹ́ kó fi pẹ̀lẹ́ kó fi títẹ́ yìí báyìí olùkọ́ wọ́n bá ọ wọ́n bá ọ ìṣẹ̀lẹ̀ wà lọ́wọ́ àwọn àgbẹ̀fẹ́ tábà máa ń sọ torí ẹni òjò kébi náà wulẹ̀ sọ àbá orí wa lẹ́yìn tọ́ ọmọ tí bẹ́ẹ̀ lọ fún ẹ rárá wí tọ́ ọba wí yọ ọjà wí àti tí mo sọ báyìí fún yàrá mi sọ fún yọ fún yàrá lóde lẹ lẹ máa àmọ́ òwe ìyá ìwé náà jẹ sí ọgbọdọ ìgbéyàwó ojúṣe wa ni apá àwọn ìlànà yìí dáadáa apa wọn kó níbi àìdá àgbà ọ̀nà tó dáa tó rẹwà tí ó ti fi ọ̀rọ̀ lè wọnú ọ̀gá wọn yàtọ̀ pàgídí àti ìgbóni ti fẹ́ kọ́ fẹ́ lómi ọ̀nà tó rọ̀ láti fẹ́ ọ̀nà tó dáa tí ò ní àbúrò kankan ní ìjọba ẹni pé tó ní kaburú láwọn agbègbè yẹn àwọn yẹn wá bẹ́ẹ̀ jọ sí ọ̀dọ̀ wa tó ẹ̀kọ́ fi mọ̀ níyẹn náà lọ bá yọ ọ̀dọ̀ padà lọ. ẹgbẹ́ àbá ìdí náà lè dájú kó tí wàá tẹ̀ kó wa mú àwọn ìlú yẹn ilé ẹ̀ ti ti jẹ òkú gbà bàjẹ́ ìgbẹ́ni kí ní ọkọ ìyẹn ọ̀sọ̀ ìsọ̀tún ní ìbá wọn náà bàjẹ́ ìgbẹ́lẹ̀ abẹ́rẹ́ olùkọ́ ìjọba lọ́ọ̀gbìn amátàbí afẹ́tọ̀ọ́ wọ́n bá tẹ̀ ẹ̀kú gbogbo ẹ̀ yóò tẹ̀lé wọn sọ́fà mọ́. Ìyá ń bẹ̀rẹ̀ wa ṣe àbẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ ìpínlẹ̀ ọ̀gbà gbà gbà gbà gbà ọ̀pẹ̀ ìtù àgbọ̀lẹ̀ kúrò la. Ẹ̀tọ́ bẹ́ẹ̀ ti wá tó ní ọ̀bàdà ẹ̀tọ́ gbà wá tó wà. Lọ́dà fúlà wa wọ̀ torí pé ọbẹ̀ mọ̀ bọ̀ wá ṣe bí ọ̀rọ̀. Tí báwọn mú sìgá ẹ̀ jáde lọ kó o ní kó o ní gba ẹgbẹ́ ìlú títí ìfẹ́ gbogbo ẹni padà lọ sí ìmọ̀ ẹ̀rọ wọn ti rẹ̀ wọn ti. ọláì mọ̀lẹ́ nígbà tó sọ fún mi tó jẹ́ àgbàlagbà ń bára ẹ̀rọ sọ fún pé tó ní mo ní mo fi máa ń ó ti lọ sí ilé dára náà lọ rẹ̀ dára náà lọ sọ́dọ̀ tẹ̀lé la la rárá ìtumọ̀ la irú ẹ̀ anabi ọ̀dọ́ ma òdodo ẹ̀ ní ẹsẹ̀ kíni o ẹ̀bá rẹ̀ lọ. akálàfi àwọn tí wọ́n di aláìmọ̀ tí mo gbó wọn islam ọ̀rọ̀ ọwọ́ tẹ̀ yọ ẹni tó ti mọ̀ sáà ti fi dàrú pé tọ́wọ́ tó wọn mú àwọn tó ń tẹ̀ ká sọ̀rọ̀ tó wẹ̀ fún ọ̀rọ̀ owó tó kíni o òní láti mú làbá sọ̀rọ̀ àgbàdo àgbàdo ká ànà òkú ń bẹ̀rù ẹ̀ṣ bí olùkílọ̀ ọmọ òkú ni ẹwẹ tó fi pé káwọn ọmọ yẹn ẹ má lọ ẹ má tún ẹrọ ẹ má gbà ní bíi o ẹjẹ kó tún yóò lé bẹ́ẹ̀ sáfì ẹtẹtẹtẹ ẹ ní gbọ́ wà ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ tẹsókè ẹjẹ mọlẹ wà. Ah, wọ́n á jẹ́ kó mú wọn lọ ìwé wọn ò lọ sóhun lásán tí kọ̀mọ̀dá ti bá ń pọ̀ wá kó fẹ́ wọnú bá láàyè. Ah. ẹlòmíì tó bá jẹ́ pé ayé òun náà yóò á kó ah, ti jẹ́ kó wù ú bọ̀ báyìí ọmọ bọ́yá wọn bọ́yá wọn dàgbà ní àyè náà ni wọ́n máa ti wọ́n nínú rẹ̀ lọ́rẹ́ sí à. bí wọ́n ti ti wọ́n tọ́jú pé wọ́n ti jọba fún un. bọ́yá wọn dàgbà ní àyè wọn padà wọ́n mọ́ ọ̀nà tí ìbá wà ní bá láti gbà yìí bí etí bá kó sí inú ìkànnì àwọn sójà yẹn fún ìdá kọ̀ọ̀kan òtó rẹ̀ etí kó sí inú etí rẹ̀ tó bẹ̀ yọ fún ìfọ̀ abẹ́ rẹ̀ torí tọ́bi ìgbéra ó wò ó wọ́n ní àdìsọ́ kakọ́ bẹ́ẹ̀ yìí bàbá dàdí wà ní ìmọ̀ta. ojú kan ojú ojú tó ti koto gbogbo ẹ̀ mọ́lẹ́ torí pé ọ̀gá fẹ́ wọ́n lọ́mí tọ́lọ́ bàtújà ìjọba fẹ́ kó lọ́mí ìlọrin báyìí nígbà yìí ọpọsìtì náà lè àti ọ̀sẹ̀ yìí ọ̀dà ọ̀nà àlọ́ yìí kéèké ọ̀dọ̀ yìí ti dúkè dúkè dúkè ara pátá báyìí nílé fún adá nìkan nígbà yìí mọ̀tà mọ́tò ti lọ yọjú lọ bàtà jẹjẹ nígbà alásìbàdà nígbà alásìbàdà nígbà mọ̀tà mọ́tò kó bá jẹ táàbì gbìyànjú náà lè fi kó bàtà tètè sọ́dá sọ́dá mo sì mọ̀ pọ̀ wá ọmọ nílẹ̀ wa ọmọ nílẹ̀ wa lè ṣe ká má mọ̀ gbà wọn lọ́ọ̀dì lẹ́nu àwọn òdìdí ẹ̀ wọ́n kàn ní àti bí ẹja tí wọ́n ti kù sínú kóòrò lọ́dọ̀ àwọn àti ilẹ̀ yìí yálẹ̀ ti tọ́ náà tọ̀tọ̀tọ̀ báyìí tó bí gbàgbé ọ̀gá bá tó lónú ọbí mo tó bí mo tó rọ ah, níwájú ẹ̀yà rà yá tẹ́gbẹ́ gbà tí wọ́n ti pampampa fún yẹn ọlọ́run ti pa ní mọ́tò ọlọ́run ọlọ́run ti pa ní mọ́tò abẹ́ ìgbà náà ti fún àwọn báyìí ọlọ́run bá tó wá dá wa lọ ọlọ́run kò dá wa lọ ní sáàtì sọlọ lọ ẹjẹ ká lọ mọ wípé ìmọ̀nà ìmọ̀nà ń ọ̀ka ọlọ́run mi ṣùgbọ́n ìmọ̀nà ti tọ́ka ìwúwe tó ìta àbúrú ní ẹ̀dá lórí tá a bá kọ́ tá a bá wá jíjẹ́ ló ń fi wá ìjọ wa sọ fún akọ pé bẹ́ẹ̀ tá a fẹ́ bá sọ̀rọ̀ bá ti rí ìdí máa ń ọ̀dọ̀ tá a wá pé a ká lè náà láti sọ̀ rárá kó dà ẹ̀jẹ̀ àwọn ọ̀ràn. ogun tí kò ní lọ́ba lásìkò kò kò nígbà kò sí ní lọ́ba yọ jẹ́ kí akáyọ̀ lọ pé wà á máa láti fún bá náà akáyọ̀ lọ wáyé lọ sí àbábá àbá kó omi tí wọ́n máa lọ láwọn lọ ìwọ́n lẹ́yìn pé ìdáfẹ́ wọn wáyé nígbà tó bá tó di àwọn mẹ́jọ. ni wọ́n tẹ̀lé lọ́rọ̀ àbáwọn lé ọ̀sọ̀ sábà sábà fún àwọn ọ̀rọ̀ sí pé ọ̀rọ̀ kàlù débi pé bàbá náà pé máa ọ̀rọ̀ ìjọba lè ní sọ̀rọ̀. Akóra wọn ní ìlú dá bá wọn ni. Kódà ẹ̀rẹ̀ ló lè pè é bá ti ní ìtẹ̀lé ní ìtẹ̀lé ní yọ́kọ̀ nínú ìlúkùn àkọ́ àkọ́ lẹ́yìn àti wọ́n ní ẹ̀má tẹ̀lé. Títí tẹ̀ ń wàhálà tẹ̀ kò lọ́bẹ̀ ní ìbẹ̀lẹ̀ ní ilé wulẹ̀ wù lọ ṣùgbọ́n ní ọmọ wulẹ̀ sí kí ló dé tẹ̀lé lọ rẹ̀ ìyẹn mọ̀ pé ìyẹn mọ̀ pa ara ọjọ́ ẹni yìí mọ̀ pa ara ọjọ́ rẹ̀ tọ́lọ̀ fún fẹ́kẹ́ o tó fi mú mi yára tàbí yàtọ̀ tó fẹ́ mọ́jọ́ fún àwọn àlọ́tò ní ẹgbẹ́ làbá ìlú àbọ̀ wa nínú àdó náà ni orin yẹn bí ọdún lọ́dà fún àwọn ọmọ wa ìyẹn gbọ́dọ̀ sọ́ra pèpè wà ní ni wọn fi máa pèpè ẹni lọ ọba fẹ́ pèpè ọkọ síbi tó yẹ kí wọn òbí ní máa pèpè lọ́wọ́ náà ṣé islam tó wá tó dá yìí dá àtúntò dá lọ́wọ́ ayé fẹlẹ dédé pé yọ lọ rárá rárá tí a máa sáà dé o ọlọ́run ló ní ìdáyà ọba wa ìdáyà ní ọkà aláǹtà ọlọ́run bá gbọ́dọ̀ wọn lọ́wọ́ sọ́dọ̀ sọ pé ìdáná mọ̀ ní àmì inú ìmáà máa tó wà níbẹ̀ yẹn máa بمعنى الذي أي آمنوا بالذي onígbà gbọ́ sí ìkàtọ̀ sí pé wọ́n sọ kalẹ̀. ẹ̀tọ́ ajẹ́ pé kò sí láyé tí wọ́n sọ kalẹ̀ alùpùpù wọn bí ní alùpùpù àlọ́ alùpùpù àlọ́ tí wọ́n bá sọ fún àwọn ẹ̀wọ́ wípé àánú ìgbèlùkù àánú lẹ́wọ́ ìgbèlùkù ìlànà onígbà gbọ́ sí alùpùpù àlọ́ sọ kalẹ̀. tàlẹ́ tó sọ alùpùpù àlọ́ kalẹ̀ o ọlọ́run bá tọ́lá rẹ̀ lọ. lọ́sọ̀rọ̀ ìgbà pé yálàwọ̀ àmì náà bí máa àdàlà ọ̀hún lẹ́yìn tó lọ́sọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ̀kà lè ti jẹun tó bá lẹ́yìn tó lọ́wọ́ alátọ́tọ̀ rẹ̀. kọ́ọ̀lù kọ́ọ̀lù lókè bí máa àkóńdé àkàìná. wọ́n mọ̀ sọ báyìí àwọn yẹ̀wò téèyàn lè ní anígbàgbọ́ sí rárá o rárá o àwa ti wa inú bínú bí máa ń mú ìlà rẹ ní tí wọ́n sọ̀kalẹ̀ fún wa làwọn gbà ọlọ́run ní tí wọ́n bá sọ fún un pé ẹni gbàgbọ́ sí tọ́lọ́ sọ̀kalẹ̀ sí tẹ̀lifọ̀n á nìyí kẹrí kọ́ọ̀lù kọ́ọ̀lù yẹn jẹ́ èsì fún wọ́nyìnlá ìjàwá pọ̀ yìí tá a fún tí wọ́n bá sọ fún un pé ẹ̀sìn báyìí kọ́ọ̀lù wọn wà sọ báyìí wọn sọ yẹn wọn bẹ yìí fún nígbà tí wọn bá sọ wọn pé tọ wọn là nígbà àwa nígbà tó ti tí wọn sọ kalẹ̀ lé wa lórí yàrá wọn àbí yìí àtàwọn ìjọba ìlú pẹ̀lú tọrọ sọ kalẹ̀ fún àwọn ìgbé o àwọn wàyà tòrò nàbí máa wà ọ ìtọ́wà lẹ́yìn àtàwọn yẹn wọn ti àjàkọ́ yìí wọn náà lè gbọ́ àgbà fún un torí pé lẹ́yìn àtàwọn àtàwọn gbẹlẹyìn àtàwọn àwọn sọ zàbúrò kalẹ̀ bẹ́ẹ̀ zàbúrò wọn sọ nìjírí kalẹ̀ ìgbà yẹn ha kàlá nínú tó ti wà lẹ́yìn rẹ̀ náà ní nàlẹ ni ní wọn tó kọlá lọ́wọ́ àyìn náà sọ lọ́wọ́ tó ti pé wọn sọ kalẹ̀ lẹ́yìn rẹ̀ dára tàtà àgbà lérò pé wọn Ọlọ́run sọ níbi rẹ̀ ní sọba sọ fún wọn wọn ní wọn wọ́n wà sáyé ìgbàgbọ́ sí tó wà lẹ́yìn àtàwọn yìí gbogbo tó bá ti yàtọ̀ sí àtàwọn ti wà nígbà wọ́n wọ́n àyíká ó bẹ́ẹ̀ sì ni. èyí tọ́lọ́ ọba ìlú ìjọba sọ̀kalẹ̀ lẹ́yìn àtàwọn òdodo ni òkú. òdodo ní òwò èyí tí wọ́n sá ìgbàgbọ́ sí yẹn ní ìtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan òdodo ní èyí tó ti yàtọ̀ tó irọ́ ni. òsì bẹ́ẹ̀ tí wọ́n sọ náà ni wípé ó dé òdodo ọjọ́ òdodo àwọn ti pa lójú dà o àwọn ti pa lójú dà o tàwọn tàwọn tàwọn àti èsì tàwọn ìdè ìgbàgbọ́. sọmọ pé ní bẹ́ẹ̀ láwùjọ náà lónìí ní a ta ìwà ta kódà náà bàbá wọn máa dàrú ní ìlú ìbẹ̀ náà làwọn wà náà bàbá wọn kọ́ ṣèkú ni o ṣèkú ni kódà ìlú mímọ́ pé nílé àwọn jáde jáde ìwé mi wà torí ẹ̀yìn ní wàá lọ́mọ tó dìbò ní ìlànà bẹ́ẹ̀ ẹlòmíì ibi olóòtú hánà lẹ́tọ́ wá láti lé àwọn kó fẹ́ jẹ ìmáàmù ó ti rí ẹnu pé olùmọdé ní ìmọ̀ fún abárí àti ọ̀nà rẹ̀ olódó sì ń jáde ní ẹni lórí ara rẹ̀ àwọn yẹn sì ń gba òdodo lọ́dọ̀ rẹ̀ yọba yarí láéláé lópin ìgbà tó bí àwọn ènìyàn lẹ́sẹ̀ sí máa broda wọn yẹn ẹ wọ bẹ́ẹ̀ wọn parí sí i wọn parí sí i à wọn yẹ bẹ́ẹ̀ tẹsí ra gáyì ní bẹ́ẹ̀ tẹsí ra gáyì pápá tí ọlọ́ba ń tẹ̀lé àwọn àgbà wọn bẹ́ẹ̀ tẹsí àwọn àgbà pọ̀ àwọn àgbàlagbà ó ti gbádùn wọn bí èyí ti gbádùn sí dáa ẹgbọ́ ọ̀tá àgbàlagbà wọn ni wọ́n sọ sínú ìwọ. lẹ́tọ̀ gbogbo tí wọ́n bá ti rán ìròyìn yọ̀ wọ́n dá o wọ́n dá o. àwọn ẹ̀rọ ní nàbà wọn ti ní ní ìgbà tí wọ́n fẹ́ kọ́ láti lè ju ìlú ọ̀rọ̀ ìdájọ́ ìtàn òkú lọ òní padà. mo yà ní ìsinmi ti pẹ̀lú àwọn ẹ̀rọ àwọn ọ̀gá wọn lọ sọ fẹ́ fẹ́ sọ̀rọ̀ tọ́ mo sọ́ ti kọ́ ní máa máa ra ẹ̀rọ àlùkò láti ìdí sí ibẹ̀ olùdíje ẹni tó ti pé ní gba àwọn ọ̀rọ̀ tó ti wá síwájú rẹ̀ lọ́lọ́dọ̀dọ̀ ìdíje pẹ̀lú wọn yẹn ọgbàgbọ́ alukurani gbàgbé ọlọ́run sọ àtàwọn ọ̀rọ̀ kalẹ̀ ló ti sọ kalẹ̀ àwọn ẹ̀sẹ̀ tọwọ́ ọgbàgbọ́ lọ́sọ̀ ọ̀sẹ̀ tó tó kalẹ̀ àwọn ẹ̀sẹ̀ tọwọ́ ọgbàgbọ́ lọ́sọ̀ ìjẹ́ ìdálẹ̀ àwọn ẹ̀sẹ̀ tó yẹ ثم قال الله تعالى مكذبا له ọlọ́run wa sọ báyìí lẹ́yìn tí ń pè wọ́n lórí lọ ọlọ́run fún wọn létí padà lẹ́yìn tí ń pè wọ́n lórí lọ pé ọlọ́run. lẹ́yìn ìgbà tí wọ́n sọ fáwọn onígbàgbọ́ tí wọ́n sọ kalẹ̀ láwọn lórí wọ́n sá ìgbàgbọ́ sí èmi ọlọ́run ní pé tọ́ba jẹ́ tó wù wọ́n yìí eré àtẹ̀yìn tọ́wọ́ máa ń sọ fún yín pé wàyí màtàmọ́lù wọn á ń yá. إن كنتم مؤمنين صفر كيلو tẹ́lẹ̀ tẹ̀kọ̀tún àbí àmọ́ tẹ́ ẹ bá ní gbàgbọ́ sí wọn lónìí tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ ẹ gbàgbọ́ tó ń wá tóbi lórí fún táyé sílẹ̀ sílẹ̀ lórí lè ti pa àwọn ànájẹ ọ̀dọ́ bẹ́ẹ̀ ti kékeré lórí fún sáná tẹ́ẹ̀ ti kékeré lórí ẹ̀yìn sáná tẹ́ẹ̀ ti kékeré lórí tẹ̀síyẹ lórí ti àyà ànábì ọlọ tí ó lè pa àwọn ànábì ọlọ tọmọ ìṣẹ̀lẹ̀ bá báyìí ẹ wá sọ fún báyìí àwọn tí ẹ̀jẹ̀ wọn ní ọwọ́ láyé làwọn ànábì ọlọ pa wọn bàbá náà bàbá ìgbẹlẹ ìyẹn náà ẹ wà ní wọn fẹẹ fi àwọn òbí láwùjọ obìnrin tí ọ̀sẹ̀ wọn tó yẹ padà lójú ara ọmọ kékeré ìpadà wọn máa jẹ ọbí gbóná dan tahu aku lebih. Kalau kawan sebagai kamu aku, aman saja untuk kawan. Undang ya rugi, ya bagi kawan ini undang. Bukan apa itu, cuma orang teroris, lalu so agaknya menjadi. Sebab itu tí wọ́n pa ọ́dún wọ́n dàbí ní láì sáwọn ní àwọn sáwọn láì sí lẹ́yìn bọ́ bàjẹ́ wà wọ́n ní ìlú ìwà ẹ̀yọ́ kan àbáwọ̀ sí ìlú náà lórí. Tètè yìí báyìí níbẹ̀ tí bá pè é. ọmọ fún ọmọ owó èèyàn fún wọ́n sọ mọ́wọ́ tó mọ́sọ mọ́wọ́ tó mọ́wọ́ wọ̀. Dẹ́kọ̀ tó gẹ̀ tó tó lẹ́wọ́ tó sọ́wọ́ àtẹ̀wọ́n ẹni tí bá ń sọ kẹ́mí ìkọ̀ ọ̀gbà ìbẹ̀rẹ̀ ní sọ́yà tuntun náà lè fún nílò owó jíjẹ rẹ̀. sọ́ọ̀ sọ́sẹ́mẹ́tì kọ́ bá rẹ̀ níláì ẹ̀ máa yọ. Nàpá tí wọ́n sábà wọ jẹ̀sírọ̀ jẹ̀sírọ̀ ìgbèjì ni o wọ́n á jẹ́ ti Áfíríkà ni jẹ̀sírọ̀ tí o wẹ́ẹ̀lì pé ẹnu gba àwọn ọ̀gá ẹ̀ lè ní láì sáré ìfẹ́ wọn ṣe ṣe wọ́n ti wọ́n dá àgbáyé ọmọ ìfẹ́ yìí ti di ìgbàgbọ́. ẹ wà wọ́n fi ní mùsùlùmí yẹn èyí ní mùsùlùmí lọ́dà ọ̀dà mùsùlùmí gbọ́dọ̀ pẹ́ mùsùlùmí lọ́dà àdá tó kà kọ́dà rẹ̀ kí èsì ìgbésẹ̀ yìí. ẹjọ́ kálukú ẹ̀ ti wá ẹ̀ tó lóbi yìí tolóbi lọ́pọ̀lọpọ̀ tó wọn bá tọ́wọ́ kúrò ní ìsúnmí máa lọ jẹ́jẹ́ ìwọ́n tó bá tọ́wọ́ tó wà láti wọn tẹ̀lé ní. tọ́ ọlọ́ni kọ́ni máa tẹ́wọ́ tó lóun náà ti yá àwọn kírísítẹ̀ pàmò àti olùdókòwò ẹ̀sẹ̀ ìnáwó yẹn ní ìgbéyù kírísítẹ̀ pàmò àti olùdókòwò. mi kọ́mù síwájú síwájú pàmò àti olùdókòwò. tẹ̀tọ́ wá pàmò àti olùdókòwò ẹtọ pa àwọn mẹsẹgì àtọ pa àwọn rúbẹt nípa àwọn yẹn ti rẹ lóko di ma yìí nígbà tí àwọn yàgò ti pa àwọn yẹn wọ́n ti wọlé tẹ ma yọ ti wọlé kọ́ lọ wọlé bá wọlé pa àwọn ọmọ tẹ tí wọn là tó fún wọn sàn wọn tọ ọlọ́run sọ eléyìí fún wa gbogbo ogun títí tẹ̀lé láwùjọ yóò di ìmọ̀ tẹ̀lé lọ́wọ́ tó àlùfáà yẹn kalẹ̀ nípa ìfọ̀hán mùháìlì lọ́jọ́ ìlú gbogbo àwọn bí àlùfáà wá síwájú. àríwá rẹ̀ lọ́wọ́ lọ sí tún àwọn ẹ̀ṣẹ̀ yìí pa. nínú kí wọ́n fi wọn onígbọ́n wà sí sílà tìjọ lọ́wọ́ yẹn sílà yẹn á òkúta àti àwọn ọ̀dọ́gba pẹ̀lú àwọn bàbá ńlá bàbá táwọn náà gbà lọ́wọ́ báyìí gbogbo ìlànà ìwádìí wọn lọ. olè ìdí wọn bá wà orúkọ lọ sí wa ní kúrò nípa ìròyìn wọn nínú àgbọ̀rọ̀ àti ìròyìn. ọlọ́run sọ pé olùkọ́ ni wọ́n dábọ̀ tó lóun náà láti ya àwọn ènìyàn ọ̀rẹ́ ìròyìn tẹ ẹ bá jẹ olùgbàgbọ́ òwúrò kí ló tẹ ń pa wọn gbólóhùn yẹn tọ́lọ̀ sọ pé wọ́ọ̀lì ó ti di báyìí kó ti tẹ́lọ̀ lọ́wọ́ bá rí pé ìjẹ́ sọ fún ọ wọ́n lé mọ ìlú lè má yẹ dáadáa kọ́ ọ àti gbogbo ẹni tọ́lọ̀ bá fúláwà lọ́rùn gẹ́gẹ́ bá wà láti ṣe sọ ọmọ lórí yẹn. kí ló dé ní pé ní ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ sẹ́nìkan kí n gbé ọmọ ìṣẹ́lẹ̀ kí n gbé ọmọ ìṣẹ́lẹ̀ bákan ni wọ́n ṣe rí wọ́n wà sọ̀tọ̀ ní sọ̀rọ̀ pé tọ́ ọjà sọ fún mi kí ló dé tí wọ́n pa àwọn àjẹlẹ̀ òkú wa lọ́wọ́ bí ìbá ti gbé ọjà náà báyìí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀ka síra èèyàn kúrò ọ̀rọ̀ ọ̀ka olọ ẹrù tọwọlẹ wà ní òkè gángan lẹ yín kó ẹrù sàlẹ̀ ìsàlẹ̀ rúùtù làwọn gbé yọ yìí wọn ti sàwọn anájọ lọ ọ̀daràn ni wọn yọlọ tuntun náà lọ wọn bá pàwọn ẹrù sí ìsàlẹ̀ yọlọ ti náà ẹrù kọ́tọ́ ka lórí àtẹ́lẹ́ ìsọ̀lá àti àbálẹ̀ ti sọ̀rọ̀ gbogbo ẹni tọ́wọ́ náà bá tún ti bala sípò rẹ̀ láàyè rẹ̀ o tún bá ọ̀nà tó lọ sọ pé ẹ̀yin ọ̀yà ọlọ́wọ́ wà pé àwọn ọmọ pé góòlù wọn náà sọ pé fọ́lẹ̀ bàtà kòtò lónà wọn ni ya ọlọ kí ló dé ń pa àwọn ànábì ọlọ tuntun ní káfí olùgbàgbọ́ òkú báyìí. láàtọ̀ ni fáyìmá fáyìmá àkójọ rẹ̀ máa tó wà bẹ́ẹ̀ máa yẹ kó àbíyá. tí ọba tí wọn lọ wáyé wípé harfu jarri wa máa ní àmìyà wa wáyé lọ́pọ̀lọpọ̀ wọ́n pa ayé rẹ̀. sẹ́gbọ́ yorùbá yìí àwọn tá a jọ lọ́mọ tó harfu jarri wa máa ní àmìyà wa tẹ̀lé kí ni wọ́n ṣe o wọ́n pa ayé tọ́tẹ́ tọ́wà ní máa yẹn ṣẹ́gbẹ́ máa ní màtí ayé rẹ̀ wọ́n pa ayé rẹ̀ lóbi ní fálìmà lóbi jẹ́ fálìmà. Jadi nanti kalau ada lọ́dà mayat, kọ́ àmì máa ṣẹlẹ̀ àwọn ẹ̀kí àmà. tó wọ́n lè béèrè àdáàmà dáńgà àdáàmà láwọn ọmọdé sọ pé àdáàmà wọn àkọ́ni àdáàmà tó máa lè pé àdá ti máa tèèmà ìjọ tèèmà tèèmà kó tó bẹ́ẹ̀ wọn wá pa àlékún rẹ rẹ nígbà tó jẹ pé ní ìwé òní ṣáṣá ìjà fún ara rẹ tẹ́lẹ̀ lábàá pa àlékún yẹn parí Ọlọ́run ọba ìdíje Ọlọ́run tẹ́lẹ̀ ìlú wa pé tọ wọn pa àyànjú wọn ti pa àwọn àyànjú Ọlọ́run pa àyànjú Ọlọ́run Ọlọ́run ọba kó dà wọn ó ṣe àlùfẹ́ náà lẹ́nu kọ̀ọ̀kan wa ó sì lè fún ní ìbẹ̀rù rẹ Ọlọ́run kọ́ lè wa fún ní àkọlé rẹ̀. torí ẹ̀ torí ẹ̀ àwọn ìsirẹ́lì àwọn tí wọ́n bí ìdẹ̀sí fún wọn ṣe rí nìyẹn. lọ́dọ̀ àmìyá ìrọ̀ àdéhùn wọn bẹ̀rẹ̀. ìrọ̀ àdéhùn wọn bẹ̀rẹ̀. ìrọ̀ àkọ́kọ́ òun náà nígbà wọn kà àwọn ọmọ kà ní àǹtí àlọ àǹtí àlọ ẹsẹ àǹtí àlọ ìwà ọ̀gá pẹ̀lú tọ́jà pé bẹ́ẹ̀ nàbí nàbí nàbí ìyínà wọ́n nàbí ìyínà wọ́n nàbí ìyínà lákòókò. يا أيها النبي النبي آه طبعا جواب بني أجابت وأنبياء للأنبياء أفراد اليوم wanawake walitani kaka tusije kuliwaya kanika kwa ulituita mara yake je ndio nabii jabiya sirku nabiku annabiku jabiyo jabiya ìdíra ẹ̀ ìdíje ìjọba ìdíje ìdíje ti lọ nílé yìí nínú àwọn àǹfààní tí ìgbẹ́nu àlùkò á ní káwá nìyẹn lẹ́yìn tó fẹ́ lọ di ẹ mọ́jà ló náà bẹ nínú àlùkò á àti má ṣàkó àmì rẹ̀ yìí gbogbo tó tó máa fún ìwà yà bá yàtọ̀ síra wọn gbọ́dọ̀ ní yàtọ̀ ìṣòro náà ní àti ìṣòro ìgbàgbé lẹ́yìn kọ́nà àbáyọ̀ bàbá yọ̀ bóyá kò sí díẹ̀ lẹ́nu ní pẹ̀lú kí àwọn ọ̀sẹ̀ ti báyìí làwọn ọmọ ọmọ bí àmì ìlú àyè náà ti fẹ́ wí sí i káàdù ilẹ̀ ìṣòro tó wọ̀ ẹ̀yìn bóyá kó àwọn ọmọ tó tó wáyé bàbá lágbájá ló ti bàbá àpá àgbájá bàbá ti kó sí àánú àti gáàdì ìdára lọ́wọ́ ní òkèlè tọ́ ọlọ́ọ̀dẹ́gbàdé máa kí ló dé pa àwọn ànábì ọ̀lọ́ kí ló dé pa àwọn ànábì ọ̀lọ́ tí wọ́n ti wá níwájú àgbè àgbè òdòdó báyìí. àwọn àǹfààní lọ́wọ́ nínú ayé tàbí alákọ̀ọ́kọ́ nínú àwọn àǹfààní onígbà ìfọ̀rọ̀mánì kẹ́yìn ọ̀rọ̀ ọlọ́ọ̀pá yìí gbólọ̀ ọlọ́ọ̀pá yìí ọ̀gbìn lọ́dún pé. وإذا قيل لهم آمنوا بما أنزل الله Jadi kalau kita tolong sokari, ngapal Quran, tolong sokari. Al-Quran, nah tolong sokari. Tahu? Wahwa kan, wahwa kalam, kamunya. Wal kalam ada ayat kalimatan di dalamnya. Al-Quran itu sejarah, itu dulu kata dalam Quran. بل هو صفة يرويه يرويني لتدعوني فولد بذكري فإذا كان صفة بغيره وهو ناقل عند الله طبعا يرويني فولد ọ̀dọ̀ ọ̀dọ̀ kẹ́kẹ́kẹ́ àjẹgbẹ́ àlùkùránì ọ̀rọ̀ táwọn ìgbà orí ìsọ̀kalẹ̀ àlùkùránì wa ń sọ̀kalẹ̀ látọ̀mọ̀ náà wà láti máa ń yẹ kó lè sọ̀rọ̀ àwọn ọ̀dọ̀. ومنها نمرة إنه يقتل علو الله سبحانه وتعالى ọlọ́run ọba ayọ́kọ́ nínú ayé ẹ̀kọ́ lọ́wọ́ ọba ló ká ọba ló ká ló ń gbé ká ọba ló ká ọ̀tá. لأنه إذا كان إذا كان القرآن كلامه إذا كان القرآن كما ذكر القرآن قد كلامه الله وهو نازل في عينه يدل على على علوم المتكلم به àjọ ìwé tọ̀kalẹ̀ tọ̀kalẹ̀ tọ̀kalẹ̀ kí tọ̀kalẹ̀ lórí ìfẹ́ ní tó ní ọ̀rọ̀ yẹn tọ̀kalẹ̀. òmìnira nínú rẹ̀ nínú ẹ̀kọ́ tàbí kọ́ oníkàtí olè ẹ̀wọ́ ní kíkọ́ ìdí. lọ́rọ̀ àwọn ìwé tó wà lẹ́gbẹ́ ló fi ń fi máa mú rírà alẹ́ iná. a ní gbàgbọ́ sí tó ti kọ́ sọ̀kalẹ̀ lé wa lórí. lè anáhùn lọ ámọ̀nà òbí la amadu bi muhammad sallallahu alaihi wa sallam ọba nígbà kó sí muhammad kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ̀ kẹlẹ́ sọ pé الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف يأمرهم بالمعروف وينهاهم عن المنكر dari wa yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim al-qaba'ith wa yuharrimu alayhim al-qaba'ith wa yadh'u 'anhum ithrahum wal aghlal allati kanat 'alayhim والذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك أولئك هم المفلحون آية هو سورة الأعراف آية 157 tó bá jẹ́ pé lódodo wọn bá nígbàgbọ́ sí tàwùrọ̀ wọn bá nígbàgbọ́ sí tani o wọn bá nígbàgbọ́ sí Muhammad sallallahu alayhi wa kí ló dé ta sọ bẹ́ẹ̀ kó náà láyà tá a wá pè tọ́lọ̀ sọ pé alladhina yattabi'una ṣebí Ọlọ́run ọba ńlá gbogbo ẹ dáadáa fún wa ànábì tọjú ẹni tí ọmọ ọkọ tí ọmọ ọkà alàbí yajidunahu maktuban indahum fi tawrati wal injil èyí tí wọn bá lọ́dọ̀ wọn tí wọn ti kọ sínú àtàwọrọ wọn wọn kọ sínú ìjírí níbẹ̀ lọ́wọ́ wọn ya'muruhum bil ma'rufi wa yanhahum 'anil munkar ànábì náà òjíṣẹ́ náà yóò máa pa wọn láti dáadáa yóò máa kọ fún kú níbi tí ọdà wa yuhillu 'alayhim yọ ọmọ ti gbogbo tó dáa lẹ́tọ̀ fún wọn wọ́n yóò hárí wọn alẹ́ ìmùlẹ̀kọ́ bá gbogbo tí òwúlò tí ọ̀dà tó jẹ́ gbin yọ ọmọ ti lé ìwọ̀lé wọn lórí wọ̀yọ́mọ ànihùn ìsọ̀rọ̀hún wọn lákúláàlà láti káná ti àlẹ́ yìí gbogbo gbogbo àwọn nǹkan tí ọ̀dà àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ àwọn tí ń bẹ lọ́rùn wọn gbogbo ìnira tí wọ́n là fọ́ra wọn lọ́rùn títẹ̀ gbogbo fún wọn. faladina amanu bihi ẹni tó bá nígbàgbọ́ tí òjíṣẹ́ yìí wà á zàróhù tó kù lọ́wọ́ wọ́n dà sọ̀róhù tí wọ́n sì rántí wọ̀dábàrún nùrọ̀ lánìí ohun ìlà máa tí wọ́n sì tẹ̀lé ìmọ́lẹ̀ tọ́lọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú òjíṣẹ́ ìtọ́lọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú irú àwọn bẹ́ẹ̀ wúlá ìkà ọmọ ẹlẹ́mọ̀ wúlé lóun ni wọ́n ti tẹ̀ tó jírí. ṣùgbọ́n látara pé wọn ọgbà àtàwọn àgbà wọn kà sọ fáwọn nígbàgbọ́ tí wọ́n sọ̀kalẹ̀ fáwọn wọn ọgbà pé tí wọ́n bá gbàgbọ́ ni wọn bá nígbàgbọ́ sí àmì ẹ̀sìn sọ́lá torí pé wọ́n ti rí orúkọ rẹ̀ lọ́dọ̀ wọn bọ́lá ọ̀sán fún anabi gbẹ̀yìn ṣùgbọ́n látara pé wọn bàtà ọ̀rọ̀ àtàkọ́ òdekun lè gba anabi sọlá sọlá òdekun lè gbàgbọ́ nínú àwọn ẹ̀kọ́ tá torí kọ́ nù àyà náà. onídàtò wòl yahood wà ìnádùhùn lè anam yakulu náà lánà mínú ilà mímọ ọ̀nzìlá rẹ̀. wọ́n fún orí púpọ̀ olùkúri ni wọ́n kó níbi òdodo wọ́n sì jẹ́ olùmọ́tò takuti aburú tí ì wọn ò ní máa sọ gbólóhùn tí wọ́n sọ yẹn pé àní nígbàgbọ́ àbí tí wọ́n sọ kalẹ̀ sí wa nìkan. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nú àyà bákan náà ó ní pé anamá dún ìyá ilẹ̀ ìhàpẹ̀ ẹ̀ tó bá pè lọ sí òdodo minhazi ìlùmọ́tì nínú àlùmọ́tì dáàmú wàkọ́ọ̀lá lọ́ba sọ pé àlùmọ́tì hàbù kẹ́dà wọ̀kẹ́dà ìlànà tá a tẹ̀lé ó náà nílànà báyìí báyìí yáni wàlá àrùjẹ̀rọ̀ ánìhò ètè mi ṣe yẹn èmi sẹ́rí kó bẹ́ẹ̀ ọ̀fin ìṣàbà fún mi nà lè yẹ̀wò òdì àfijọ́ bẹ́ẹ̀ lára ẹni ẹ̀sán yẹ̀wò òdì níta yẹ̀wò òdì ṣe yẹn ló ń sọ ọ̀nà ti bẹ̀ láti sọ fún wa pé gbogbo ẹni tí ọmọ sọ fún pé yẹn ìlànà wọn bàbá èyí tó bá ní bàmú sí lànà tọlọ́ọ̀nù lànà wọn àmọ́ kò ní bàmú báyìí á lẹ̀ mọ́ ògiri tí tù ká ní á dàrú sí kéèké wọ́ sí kéèké wọ́ lọ́nà tó gbàdá àtàlàyé àdìrò àti ìlànà yẹn lẹ nígbà tó bá ti yàpá sí lánàá nẹgbọ Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n pé o ní tọ́nà ẹ ti tẹ̀lé ìlànà ọlọ́run dáadáa yóò máa tẹ̀lé lánàá àwọn èèyàn lọ́nà àkọ́jú àbànà yìí tẹ̀lé ìṣẹ̀lẹ̀. gbogbo àwọn yòókù tẹ́ mọ́ yìí wọ́n máa pariwo bàbá ìlànà bàbá yìí tẹ̀lé àkọ́jú ni wọ́n ń ṣe àwọn bàbá náà kún sí mọ̀ yìí pé àwọn ọmọ yẹn yìí ṣe fún wọn nífẹ̀ẹ́ àwọn o wọ́n ṣe wọ́n pa wọn lára ni wọ́n bá ti tẹ̀lé wọn lóde kó lè dúgbọ̀n bàbá yẹn wọ́n dúgbọ̀n bàbá nítorí kókèlè tí wọ́n lè pọ́n lórí ni kò sí gàgà mi bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ àwa tá à ń sọ ilé afẹ́ dáadáa fún wa àwa la fẹ́ dáadáa fún wa kẹ́yìn náà kẹ́ mọ̀ bẹ́ẹ̀ òdodo bó ṣe rí náà nìyẹn gbogbo ẹni yòówù tó dodo bá ti wá dé bánú àlùkò máa iná tó náà wá sọ rárá o ìlànà báyìí báyìí báyìí làwa wà wíyẹn náà láti rẹ kúlé lórí wọn ní lànà nẹbìrì wọn rárá ìlànà kọ́ọ̀dì ni mo fẹ́ tèrè tó ń pè ní kọ́ọ̀dì ìyá ìlànà nẹbìrì lélẹ́yìn mo ní kèjà ní ìyá sọnọ́ọ̀sì ìyá rufa'iyya samaniyya naqshbandiyya shaziliyya ibrahimiyya hamawiyya abẹ́ẹ̀kọ́ ni ẹmọrí wọn wọn ní àwọn yẹn làwọn tẹ̀lé torí kọtù muhammadu yá ń kọ wọn ní kò sí tọjọ àwọn ọmọ muhammadu kankan kó sùn bí ó ti rí àwọn ọmọ muhammadu kankan àwọn baba alibarika ìlànà àwọn baba yìí ni wọn mú wa wọnú hadira nàmi àwọn atara nàmi náà wọnú hadira Ọlọ́run abẹ gbọ ló ń sùn bí ó ti rí fún ọ nìyẹn sáwọn wa sàdédé mọ muhammadu sallallahu alaihi wasallam àwọn bàbá tí wọn táwọn tara wọn wọnú ànábì rere àwọn atara ànábì wọnú ọlọ àwọn ọ̀rọ̀ ọdún ẹjẹ asọra ju gbogbo àwọn títí yìí ẹlẹmi òkú ẹ àwọn tá a lá ń tẹ̀ ń wí ọ̀dìrí àtẹ̀ ń sọ yẹ ìsìlámù náà là ń ṣe lára wọn táwọn àyè ṣe mùsùlùmí ni ṣé lánàá nẹ́bí lọ ń tẹ̀lé onílànà nẹ́bí náà ní kí ló dé tá nẹ́bí gbé àlùkárù sọ̀bà tó gbé kalẹ̀ pé àdúrà tá à ti láàárọ̀ tọ́jà pé abdulkadir náà ló wọ̀ sí fasọ̀bàhíyà tàbí tìjàníyà náà ló wọ̀ sí fasọ̀bàhíyà tọ́jà pé kí abdulkadir àti tìjàníyà ló ti lórí tó sì tà nẹ́bí sọ̀rọ̀ ṣé sọmọlẹ́yìn ànẹ́bí gidi ọ̀yà pa nẹ́bí àtànẹ́bí yóò ti láàárọ̀ ní rárá òfi hapara ìdí tìjàníyà tìjàní gbé wa kí abdulkadir gbé wa tìta ló ti gbé wa tí rufáyín gbé wa tí kí ni aláǹfààní ẹ̀. bí a máa ń tàǹtì àlèkáàdì lè yàtọ̀ tàrí ìkọ̀lẹ̀ yìí dájì láǹsọ bẹ́ẹ̀ fún ló ti jẹ́ tàrí ìkọ̀lẹ̀ yìí dájì ọ̀nà yìí dà ní ìwú ní pẹ́fẹ́ tó padà nẹ́bí sọlá lọ àlè tó di kíkáàdì rẹ̀ ẹ̀jẹ̀ a máa ń tàǹtì o gbogbo ẹni ó tó dodo bá ti dé bá náà lè fún mọ́ yìí tọ́bi ti lè kọ́ tó ló wọn ọgbà pé táwọn bẹ lórí ẹni làwọn mọ̀ sí fàfi iṣẹ́ bá wọn nínú ilé ẹ̀kọ́ àfijọ́ ń bẹ lára wọn táwọn yẹ̀kọ́ di. lẹ́yìn àlùwà àjùmọ̀ ìdàdùnrin ìtẹ̀jẹ̀lẹ̀ lẹ́hàpẹ́ ọ̀rọ̀ àyàn ni pé tí wọ́n bá pẹ̀ síbi òdodo à ń takò làkọ́ sọ pé sẹ̀mẹ́rìnà wà àtọ̀ àyàn agbọ́ àtẹ̀lé àní sọ pé sẹ̀mẹ́rìnà wà àtọ̀ àyàn agbọ́ àtẹ̀ rárá o sẹ̀mẹ́rìnà wà àtọ̀ àyàn làwọn wọ́lá tó àríwó bí ayé kọ́lé káàna àwọn madhabi òdodo tí wọ́n fi ọtí yẹn kó níbi kẹta kàtàkó rẹ̀ kó ní kọ́rọ̀ kẹta kàtàkó rẹ̀ kó ní fìlànà kẹta kàtàkó rẹ̀ fún ìgbà tí wọ́n á pé òdodo ilé ni wọ́n ti àbí àwọn bàbá wọn wá ń kọ́ wọ́n ti àbí mọ́mí máa lè fi ń kọ́ lápẹ̀rẹ̀ rárá ṣe tọkọ ọ̀rọ̀ tí àwọn bàbá máa ń sọ yẹn ń kọ́ kí la fẹ́ sọ kí la ń bọ̀ la fẹ́ gbígbé la fẹ́ gbé yẹn sí pẹ̀lú tẹ́ tí wọ́n á sọ yìí ọ̀bẹ tí mo lọ sọ tẹ̀ tí mo sọ yìí. mo gbọ́ pé lánàbí ni mo gbọ́ pé sọfọ́lọ́ ń lọ sọ ṣùgbọ́n tá bàbá wa yìí ṣé tá bàbá máa ń sọ yìí kí o láti wá fẹ́ pè é àwọn èèyàn kan nìyẹn lọ àwọn èèyàn wọn rọ táwọn èèyàn bá sọ ju tó lọ sọ tàbí tó lọ ọ̀pá wa ọmọ rẹ ọmọ ọmọ lágbájá ìwọ òun pé táǹtì ǹjẹ́ ò dàbí ọ èmi mo bí bàbá ẹ̀ kí tó bí bàbá ẹ̀ mo tún kéde mo dé ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ fún mi rí bá mi ètò wájà kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan sọ ó ti kó ni wọ́n sọ rí. kọ́lá ìwọ́n náà lọ kọ́kọ́ tún tẹ mọ́mọ́ rẹ̀ àtọ́ mọ́mọ́ rẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ mọ́lẹ̀ olè onígbè ìwọ́n pe àwọn yẹn lórí ọmọ rẹ̀ kó pe wọ́n lórí ọmọ rẹ̀ dáadáa kọ́ wa mọ́mọ́ lọ́mọ kó fi sọmọ́ ọdọdọ alẹ kó tó yẹ ọlọmọbìnrin la rẹ kó arúgbó òun sí ẹni yóò torí ó mú òdodo wá aláwọ dúdú la lọdọdọ lọdọ rẹ àgbà aláwọ kúkú parọ àníjẹ àbúrò kí wọn bá wọ tẹsán yà tọtọ tó bá lè gbà kó òdodo dàbí aláwọ tába ti tọjú white man and white man yẹn bí wọn ti rí lọkàn wọn ti rí ọkàn ẹlòmíì dúdú kirikiri ó bẹta ó dókun àbí àwọn àtàjọ black men yìí wà á ti dúdú yẹn náà lọ́kàn wá ti dúdú ó dà wọ́n tún níbẹ̀ lọ́pọ̀lọ́ wá dúdú ó dé anílà aka ìdíje ni wọn lọ àyè wọn gbé ìta nílà gbé ní tiwa tàbí wọn mójútó ra wa táyà bá máa ń fúnra wa lọ́wọ́ ni aláwọ̀ ọmọ yorùbá nílà aka ìfà kẹ́kọ̀ọ́ la fẹ́ sọ ni ọlọ́run fún wa ní ẹ̀kọ́ àgbọ́yé ẹ̀kọ́ ẹlòmíọ̀ sọ èdè ìbò ẹ̀ mọ̀ òfin á ọmọ ìbò kan ò gbọdọ̀ sọ èdè báyìí. ọmọ yorùbá mi ò sọ èdè a aláwọ aláwọ yóò lọ mọ gbé ató èdè tẹ́ ń pè dictionary káì ìgbò èlé yìí òbí ọkùnrin ti ń tàbẹ̀ ẹ̀mú a òbí dídí ń jòbí náà gírígírí lẹ́nu ẹ̀ subhanahu ìjà máa gbòòlódó ni ìbáàjọ́ ọmọ kékeré ló gbé wa àgbà ọbàjẹ́ gbàlagbà náà ni àgbà ara lé wa ni àgbà ìsara lè wá gbà ọ̀rẹ́ wa ló sọ dúdú àgbà ọ̀tá wa ló dúdú jáde lọ́dọ̀ rẹ̀ àfihàn ilẹ̀ kúrò àhà tàwa ń jàbí ká púpọ̀ ètò sọ yóò dúdú lò eléyìí náà tó tún sọ dúdú eléyìí ni ọba mọ à ń sọ ìjọba jẹ dúdú náà rẹ ẹsẹ pé torí pàtí padà ẹ láwọn àti kórìíra òdodo gan tó gbé wa ó dà wọn àti pé nígbà tí wọn ti ń jà lásán láì wọn bá fẹ́ sọ̀rọ̀ lọ wọn bàjẹ́ mẹjọ sọ̀rọ̀ lọ mọ ètí lọ́wọ́ ànígbà kó tún sọ̀rọ̀ lọ́mọ ibà ìmọ̀. ṣé torí ayé torí òtútù yìí náà àbí torí ìjà ti bẹ láàrin ìjà ti bẹ láàrin wà ọ̀tọ̀ ẹ òdodo ni wọ́n máa ń sọ wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ wọn síwájú ọ̀tọ̀ láwọn ẹjọ́ ọ̀rọ̀ jà ọ̀tọ̀ lọ́rọ̀ tí wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ sọ fáwọn yẹn ẹlòmíì torí ọmọlúwàbí tiẹ̀ lásán tí kankan ti tẹ̀lé sí nígbà tẹ̀lé ń sọ̀rọ̀ lásán ló sọ pé olùdó tó gbọdọ̀ jáde nínú ilé mọ́sálásí o. sọ́jà máa bò lódò lọ́dọ̀ gbé tó bá gbá gbòdòdó wa ìtumọ̀ yẹn náà sì ni pé ẹni tí bá ti ń gbàgbọ́dọ̀ lọ́dọ̀ gbé tó bá sọ òdòdó ńkò láńpẹ́ lórí tẹ̀lé bá a. níjọ́ ọ̀bẹ ti gbòdòdó lọ́dọ̀ tó sọ òdòdó kò lù gbéra ga rẹ̀. ó bá gbàlagbà lọ́wọ́ ọmọ wa ọmọ kékeré wa sọ òdòdó ló wá fẹ́ ikú ọsẹ kìíní lọ wọn ò fi rí ọmọdé jẹ ẹ gbọ́ kàkà tó ọmọ kékeré ọba fi jẹ jàre tágbọ ọjẹ ni wọn sọ fọmọdé pé ẹnu rẹ mú ha orí gbàgbàlagbà ló ń bá sọ̀rọ̀ ẹnu rẹ mú ọkọ ha wọn ṣe pẹ̀lẹ́ bàtẹ fẹ dán ọlẹsọ abẹ dán aláàrí náà ní ìsìn gbogbo tí sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yá nítorí òdodo lọ sọ wọn náà ti ti pọ̀jù ti pọ̀jù àgbàlagbà lọ bá sọ̀rọ̀ sẹ́rí báyìí ọ̀bọ̀ ọgbọ́n làgbà fi ta fún màlúù ni wọ́n dọ́gba ṣe fún yẹn àbí ẹ̀kọ́ làgbà làgbà fi ṣe màlúù níbọ̀ yẹn o ń lọ ní o màlúù níbọ̀ yẹn màlúù bọ̀ jẹjẹrẹ làgbàlagbọ́ ṣe kí ni o kama gbódòdó nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ní kí hàmùl hàd alahọ́s bí ìkọ́ ọmọdé fi jẹ́ ti àlẹ́ yìí ní fẹ́ẹ́lì ká da ẹni tá à ń bá jà táǹpé ní àti àti alágara pẹ̀lú pé ká fi àwọn ẹ̀rí tó lágbára ká fi kan lọ́pọ̀ yìí dà nínú sẹ́ẹ̀rẹ̀ tọ́ba ti àtọ̀rọ̀ tọ́ba sọ ẹ tó máa sọ pé kò lè ta wọn náà lọ sọ wípé ẹ wà múnú ọ̀rọ̀ tó ń bá ṣe kí ni o tó sọ tó wọn fi sàrẹ́wé jáde ta nígbà bá yà wípé a ah, wọn mọ tó ń fẹ́ sọ wa torí pé àwíjàre ti ń rò gẹ́gẹ́ làwíjàre rẹ àròjàre rẹ tó rò é gangan ó ní kí ni o ó làròjàre rẹ fáwọn ìdí tọkọ alákọ̀ọ́kọ́ ṣebí wọ́n sọ yìí pé ẹlẹ́ẹ̀kejì ṣebí wọ́n tún sọ yìí pé ẹlẹ́ẹ̀kẹta ṣebí wọ́n sọ báyìí fún wa ẹlẹ́ẹ̀kẹrin ewu ẹ mọ̀wulẹ̀ kámú ẹdí àkàdé bi tó dé ẹdí àkàdé bi tó dé tó sọlá. bákan náà a màmá yìí pé ojú pọ́nà bá ti mú ẹ̀rí wá fẹ́ni tá à ń bá fa ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wọn ní pé dáadáa jọ ọlọ́run ọba ìlẹ̀kẹ́lá ó gbé ẹ̀rí dìde lórí àwọn ọmọ ìsirẹ́lì sàmọ́ sáwọn yahoo ní lórí iṣẹ́ wọn tí wọ́n ṣe torí pé wọ́n sọ pé àwọn nígbàgbọ́ sí tí wọ́n sọ kalẹ̀ fáwọn. wọ́n mú fukọ̀dé kọ́tàlú àbíyá allah ìlẹ̀dí ní já òbí ìta wọ́n sì ti pa àwọn anábì ọlọ́run tó mú síra wa ilẹ̀ yìí tó wọn àwọn anábì tó mú síra wa sọ́dọ̀ wọn ti pa wọn. fọ ìnà kọ́ọ̀lá fún nọ́ọ̀mìnú bíi máa ń zìlà rẹ̀ ìnà lẹ́yìn tàbí hàpẹ́yìn kì í sọ̀rọ̀ òtítọ́ kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ òtítọ́. lẹ́yìnàhùn làwùkánú mùmìnì tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo àkékọ̀tán yóò ti tọ́lọ́ òdodo máa kọ́ta lórí àǹbíyá a wọn ni máa pa wọn níbi ọ̀lọ́ wọlé ìdá kọ́lẹ̀ tààlà olùkọ́lẹ̀ máa dákọ́ tó lóun náà àǹbíyá àwọn ìní kọ́lẹ̀ tó ń tó ń mùmìnì kí ló ń sẹ́ ń fa àwọn ànábì ọlọ́tún wá síwájú akólúbàbò òdodo ni ọlọ́wọ́n bá ilé gbọ́dọ̀ sọ ilé ìlú wa láti máa mọ̀ yí pé gbogbo wa náà ìjà máa tà ń tẹ o ìjà máa tà ń tẹ níbi ká máa tà ń tẹ bẹ́ẹ̀ni dáadáa wá wà àbí ọlọ́run kọ́ lọ́dà kò sí àtúnyìn àti ìgbọ̀n wa lẹ́yìn náà lọ́wọ́n á sọ yí pé ọlọ́kọ̀ọ́lẹ́. ọ̀la kọ̀ọ̀lẹ́ ìjọba àkóyè. البينات ثم اتخذتم العجل ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ọlọ́ni wọn làkọ́ni já àgùn sábì báyìí náà pàápàá musa ti wájú báyìí. pẹ̀lú báyìí náà ti pẹ̀lú àwọn làjẹ́ ọ̀rọ̀ àti sọ̀rọ̀ ọkọ́ni àti làkọ́ni ẹ̀kọ́ à. àti sọkọjá lọ adùn tàkì lónìí ọjọ láàmù tó wà níwájú rẹ láàmù tó jẹ pé ọmọ jẹ láàmù yóò ti dáa ṣùgbọ́n àlùkọ́tà mùsùlùmí ni ìbúra ń bẹ lábẹ́ rẹ ọ̀pọ̀lọpọ̀ bá búra ọ̀dìjà àgùnmọ̀ pàápàá dájúdájú tí o sì yé méjì bẹ́ẹ̀ musa ti wá dé báyìí. tọ́ ìtọ́bù já àgùn kómi ẹ̀ tọ́mírù yẹn ọlọ́run lójú ọ̀pọ̀ àwọn yahudi òdè lílo àlá anáwó lílo yahudi ẹ̀rí tí ń tọ́ka lórí pé yẹ̀wò ní onínàdìkọ́ lòwú tààlà Musa kọ́lọ̀ sọ pé Musa ti wá dé báyìí àbí Musa wà lọ́wọ́ dé bá sáyé wà ní Musa wá sáyé ti wáyé àwọn yẹ̀wò ní ni lẹ́yìn Musa nàbí yìí hàn lórí pé Musa là nàbí wọn. wọ̀hún náà kọ́ tọ́ba hó bẹ̀rẹ̀ ti bá rí ìdí lábẹ̀rẹ̀ ti bá rí ṣá ọlọ́ọ̀bá wọn sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ yìí náà إذ إن موسى قلت وموسى لم يأتي هؤلاء الذين كانوا في عهد الرسول torí pé àwọn tó ń jẹ́ yẹ̀wòdì tó ń bẹ lójú ayé ànábì musa wà dé báwọn àwọn tó ti wá síwájú yẹn àwọn bàbá ńlá bàbá wọn ni musa dé wá bá ọlọ́run wá bá wọn sọ̀rọ̀ ní ìran pé ìran yẹ̀wòdì ó ti wá dé báyìí ṣùgbọ́n dojú ọ̀rọ̀ yẹn kọ àwọn tó ń bẹ lójú ayé ànábì wa muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́n ti pọ̀rẹ́pọ̀rẹ́ ọmọ kan àwọn bàbá ńlá bàbá wọn pa wọn àwọn ará wọn nìyẹn ìran yahudi náà ni wọn ìran yahudi ni wọn kò sí tá a fẹ́ sọ yahudi náà yahudi ọmọ jẹ lakinahu ada bani israeli alẹ bani israeli alẹ bi na ha wula ẹni ọlọ́nba ọmọ tẹ̀lé sọ̀rọ̀ sọ pé látara àwọn náà wà látara yahudi yẹn kọ̀kọ́lù wọlé ọlọ́sọ̀rọ̀ sọ pé ọ̀làkọ̀dìjà akọ̀ mọ́tà bíi bàyìí náà ọlọ́ni mọ́tà ti mú àlìbáyìí náà tó wa bá a ti bẹ níbẹ̀ yẹn níbi bíl ní mo sọ haba wọn sọ ọdá wa àyàfi pẹ̀lú kí ni o bàyínà bá ti bọ́ bá kẹ́kẹ́ wọn jọ ní àti bàyínà ni mo sọ haba yẹn kí wọn jọ dé. أو للتعدية يعني جاءكم مسحوبا بالبينات موسى وابي لن تبيع في جاردان أو أن البينات هي التي sí àbíhà wọ́n mú àlàyé ọ̀rọ̀ wa ó jẹ́ àwọn ẹ̀rí àwọn àwíjàre. alìbàyìn náà tó jẹ́ sífà ìròyìn lọ́jẹ́ lèmọ̀ọ́sọ́fẹ́ màlúùbẹ́ fún ìdá wa ròyìn wọ́n ti wọ́n ti parẹ́ tàkàdírù rẹ̀ náà gẹ́gẹ́ bá a ti máa sọ òun náà ní kó dé ìpìlẹ̀ ayé tìlẹ̀ bẹ̀jì náà ti gba ayé yẹn wò síbẹ̀ lọ́sọ̀rọ̀ bá a ti máa ń òun ni wọ́n ròyìn àyà ni wọ́n ròyìn ṣùgbọ́n bàyìí náà ti jẹ́ ìròyìn fún rẹ̀ àwọn àlàyé àwọn àmì tó kojú hàn àwọn ẹ̀rí tó dánú tó ọ̀pọ̀ àwọn dáadáa. àyè ìbílẹ̀ àlàmáàdì àdáàlàdì àdàrìsàlàdì ó ti mú àmì tó tọ́ka lórí jíjẹ́ òṣìṣẹ́ rẹ̀ wá. wọ́n ní nínú àmì tá a fi mọ̀ pé àtẹ́jú wa mú sáré ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ̀ jíṣẹ́ ni. ó náà ní àlìyẹ́dù ọwọ́ tọ́lọ̀ tọ́lọ̀ kọ́ ẹ rárá nam hàn ó tọ ọ bàbí yàtọ̀ fún kíbáfò tẹkùrùjù bẹ̀yẹ̀ bọ́ nígbà ìlú yóò mú ọwọ́ ẹ̀ jáde ní funfun tí ò ní jẹ́ ti aburú taburú ẹni kékeré ti pé tẹ̀tẹ̀ ọ̀dẹ́tẹ̀ owó yẹn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ayọ̀ tẹ̀ kọ̀ọ̀rọ̀ àní ní ìlọ́lọ́dún yẹn náà ti àníyẹ́dùn sáàtọ̀ pé tó wọ́n ní inú àdìsọ́lọ̀ fani bí musa tó náà lọ́wọ́ àwọn yàrá sọ pé ṣé àwọn wà lọ́wọ́ bí musa nìkan wọn sọ kọ́kọ́kọ́ lọ́wọ́ láyé irú ọwọ́ bíi tiẹ̀ ńkọ́ tí ọba ti ọwọ́ bá bí ẹlẹ́ ìmọ̀ye gbà kó sì ti bọ̀ lóṣèlú jáde àti tọ́ba tó gbóòórùn ìbú jáde ló àwọn òórùn tó ti tẹ̀jẹ́ sábíyà rẹ̀ báyà lápẹ̀rẹ̀ ní tìyẹn ti wà nínú àgbẹ̀dẹ tí ti fún ẹ̀wìrì bíi tó ti lu ọpẹ́ gbogbo yóò ti làágùn tó wà bọ́ táyé kan bí atẹ́kùnrin àti díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ akọ ọba díyà rẹ̀ ọ ó gbé ẹlẹ́kẹ̀rú jáde ìyẹn wo bí musa ti mo ti fẹ́ ṣe o ẹrù kẹrù ni ó gbé jáde méje fún àwọn èèyàn máa bọ́ léwu ṣùgbọ́n tà níbi musa ní ìlọ tẹ̀lé lọ́wọ́ akọ ọba díyà tàbí ó fi ọwọ́ bá a kú jáde ní ìmọ̀lẹ̀ fúnfún pín yé ṣe ń dá bọ́rọ́bọ́rọ́ o ṣèṣin mọ̀ pẹ́tẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyẹn kọ́ ìyẹn kọ́ ọlọ́run fún ní àlìyẹ́dù ọwọ́ nínú àwọn àmì tó tọ́ka lórí ilé ànábì musa òdìdí ọlọ́run wọ̀lẹ́ àtọ̀ ọlọ́run tó fún ní kíni o òfun ní ọ̀pá bákan náà ọ̀pá fún pé o odò tó dùn ọ́ sí o tí ó là tí ó gbé ó sì fi lè na òkúta tó bí ọ̀sẹ̀ mi ní o tó bí ọ̀sẹ̀ jáde nù rẹ̀ ó sì lè sọ́ọ̀lẹ̀ tó di ejò ó tún fi ń ti àwọn kámi ó tún fi ń dáná wọlé àbí àmà á lè gbogbo rọ ó tún láwọn kámi ìdíwọ́ bí wọ́n ti ṣe àtọ́ yà mí ọ̀pá mi ni àjàwá ká wọ̀ ẹ̀yìn ha mo máa ń rọ̀gbọ̀ kú lé lórí wà á ó ṣe orí ha ara ọ̀nà mi mo tún máa fi ń da àwọn àbùkà mi mo máa fi ń da àwọn jẹ́ mo fi lé wọn wàlẹ́ yà fi àmà àárè o mo tún láwọn nǹkan oríṣiríṣi mi ti mọ̀ máa fi ṣe mo lè sọ́ọ́lẹ̀ tí ó dédò mo lè fi náà apáta tómi ọ̀sẹ̀ bẹ́ẹ̀ mo lè fi náà odò tómi ọ̀gbẹ́ àwọn nǹkan oríṣiríṣi mi ni bẹ́ẹ̀ náà ní pálíkò ìbáhàr ó ti fi náà odò tó dò náà ọgbẹ́ tó ńlá wọ̀lìjàràt nínú àbítọ́lọ́ fún anábì musa alayhi salatu wa salam ní kó tún rán àwọn tàkàtà àwọn èèyàn rẹ̀ alẹ́ bíi orísìlá alẹ́ alẹ́ fèrè àwọn ọlọ́run sí àwọn ará lẹ́kùnrin rẹ̀ wọ́n sì náà ní ọ̀yìnyàn ọlọ́run fi ọ̀dà bá wọn jà wọ́n aṣẹ́ àkẹ́sì rọ̀ àtàwọn kan mí nílò àlùkò mmalẹ̀ àwọn tọ́fà àti àwọn jam gẹ́gẹ́ bí kòkòrò tá a lè pè ní kòkòrò náà tó ti ara wọn jẹkújẹ àti ọ̀pọ̀lọ́ tí ń fòsì gbogbo dúkìá wọn òbí tata ti fò lásìkò kan táwọn yẹn ń gbé yẹn à àfikún ọtí wọn máa ṣe kinní kan o tẹ́pẹ́ yẹn tiẹ̀ àìsí òjò lọ́lọ́run pé kó jẹ́ sábàbí yẹn ẹ̀rí pé ńgbà tó jò ti rọ̀ tẹ́ kúrò wọn mọ́ wọn kálukú ti ṣeré lọ táwọn kan ti ṣẹbọ lọ́tòrí ẹ̀. tọ́wá ẹgbẹ́ ta yẹn mọ́tà wa ń kọ́ gbogbo nǹkan gbogbo olólè gbogbo orí bẹ́ẹ̀dì yín wa gbogbo inú abọ́ yín gbogbo inú oúnjẹ yín kò sọ ọmọ kẹtẹ́ bá ti sí oúnjẹ pọ̀ fẹ́ bókèlè kan kó dé báyìí kó tó dé ó dé sàtà mọ́. Ah, ẹ àdáwò nípa ó dé sàtà mọ́fìlà ó di ọpọlọ mọ́ bílà gbogbo àkọlẹ abáfẹ kó jáde bẹ ọpọlọ lọmọ kó jáde lápò ah, olóhùn ní chéjì wẹrẹ lọ́wọ́ chéjì wọn lérò wọn fẹ kó lápò báyìí ní kó ọpọlọ àti tata jáde àbí tó o bá fẹ́ sọ̀rọ̀ tata pò sí yẹn lẹ́nu ah, bẹ́ẹ̀ ni wọ́n dẹ́m odò wọn lọ́n sọdẹ́jẹ gbogbo eléyà àti tọ́lọ́n fi àwọn pé ànábì Musa òdòdó ọlọ́run ṣùgbọ́n tí wọ́n gbàgbọ́ wọn ò nítorí wọn sọ fún anabi musa ni pé má má dá sí nàbí ayàtí lè tẹ sọ̀rọ̀ nàbí ha wà má nàánú lága lè mú mi ni. gbogbo gba yóò dọ́ba sí mami wa láti fi láti fi dán ojú wa tó fẹ́ fi sadọ́lù wa àwọn òní nígbà gbọ́ sí dán ni. wọ́n ti ń pè fún anabi musa ni alayhi salatu wassalam. tọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá sọ̀lẹ̀ fún wa pé anabi musa ti dé wá bá pẹ̀lú àlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́n sọ pé tọ́mà tọ́mà takọ́ tó mo lè rìn dídà ní báńdì ní wa àǹtọ́ ń tọ́ ni. tọ́mà tọ́wà níbẹ̀ yẹn tòfin ìlú tẹ̀sí bí mọ́bìlà àmọ̀pẹ́ àtúwò àtìkù ni nínú àwùjọ àtàjọ lọ́mọ akéwò. ṣùgbọ́n bó ṣe jẹ́ àtúwò àtìkù yìí tẹ̀sí ó ń tọ́ka pé ọ̀rọ̀ tó tẹ̀léra wọn ṣùgbọ́n tó ní mọ́bìlà nínú ó ní ìlú lára díẹ̀ nínú. دخل صالح ثم مجاهد صالح ولي أو ولي لينا مجاهد ولي دي دي صالح وجد مجاهد gbèsè dídé kékeré wọn ọjọ dé lẹ́yìn ìgbà tí sísọ lé òde tó ti wọlé lẹ́yìn ìgbà náà ni mujahid tó ṣe kíni o ti wọlé tó ń mọ yẹn tẹ̀lifí ìbò ní wọ́n ń sọ bí nǹkan ti tù tẹ̀lé ra wọn. kódà ní máa sọ bí yìí mẹ́wàá tó máa dà o tó máa rẹ̀ wá tó máa kọ́ọ́sì tó máa Mùsá tó máa Ìsá tó dé àyè tẹ̀lifí ìbò ní wọ́n ti dé tẹ̀lé ra wọn. oníwì ìlọ́lára sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kápẹ́ wọn bá jọ dé papọ̀ yìí tó máa Ìsá wọ Mùsá tó máa dà o tó dé àyè ṣùgbọ́n ń bọ̀ jẹ́ pé àwọn èèyàn ọjọ́ dé olè tó mà ní dá tó mà mú tara pẹ̀ gbogbo àwọn tó bá ti já dé papọ̀ yọ yóò fi wá wá wá fún wọn lọ tọ́ ó ti sọ pé dákọ́lá Dawud oni tó mà lèlò wá wá Abdulrazak wà ní ìsà wà mú ta àwọn ẹjọ́ dé papọ̀ wà wà wà tó yẹn àgbà fún wọn ṣe kí ni o wọn jọ dé papọ̀ tó mà sẹ́tì mọ̀ pé aláàfin kan ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa láì sí ibi ìṣeré a máa sọ fún wa pé ọfẹ́ sọ pé ọlọ́run là ọ́ tàbí ọpẹ́ lọ́pẹ́ lẹ́yìn máa wí ẹlòmíì ni a ọpẹ́ lọ́pẹ́ ọlọ́run àti bàbá alágbájá padà ìdílé bá ti máa wí ni àbí nílẹ̀ yorùbá ìdílé bá ti máa wí ni wọ́n ní ọpẹ́ lọ́pẹ́ ọlọ́run àti bàbá alágbájá èèwọ̀ nínú ẹ̀sìn àìrí bẹ́ẹ̀. torí àti tá a sọ yẹn ni pé ọlọ́run àti bàbá alágbájá ni wọ́n jọ ti sẹ́yìn kù sájú lọ láàrin wọn. ìtọ́lọ̀ ń sẹ́yìn náà bàbá alágbájá náà sí wọ́n jọ sí i. tí bàbá alágbájá kan ọba sí bẹ́ẹ̀ bóyá lọ́lọ́run sí i dáàbí tọ́tọ̀ pamọ́ sábẹ́ yìí. wọ́n á sọ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run lẹ́yìn náà bàbá alágbájá lọ ẹni kọ́ lọ́n bàbá ọlọ́run ló bàbá alágbájá yẹn ní sábàbí wọ̀ àmọ́ tó o bá lu àti ọ̀bọ̀rọ̀ jẹ tí kò sínú pápá ló fẹ́ sí ọlọ́ àfi ká lu lẹ́yìn náà síbà náà mọ̀ pé bá a ti wí òní kágbé wọn bá ní dídé ìdésí ní ìgbà owó sí ìgbà owó tó ìdésí ní ìgbà owó tó bọ́ ọ bá ti tètè dé bẹ́ẹ̀ lówó ló sì pọ̀ tó wọ́n wá dé ẹnìkan dé lẹ́yìn wọ́n á dá lọ́kọ́kọ́ dé wọ́n lágbájá àti lágbájá àti kọ́ lẹ́yìn nílódé. abẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ ni ah, hmm, ọlọ́ọ̀ta ni wà àwọn èèyàn gan pàtẹ́nu bìdó ni yá wọ́n bá sí irun náà kìlọ̀ ọmọnìyàn bàtírùn bìdó ni yá wọ́n ó ríran pọ̀rọ̀ ayé rẹ̀ fásitì ń dunia, níyà ọgbọ́n nípa ọ̀rọ̀ ayé rẹ̀ bàtírù ẹni tó rí rẹ̀ báyé ẹ̀ ní akédò a kò lè tó ọ̀rọ̀ palẹ̀ mọ́tà wọn fèrè bìí bìí ní yìí mọ́tà bá ní. irú ẹni bẹ́ẹ̀ mọ́tà wọn fèrè bìí ní yìí ní ṣe ní ṣe bí ẹni tó pọ́nú kọ́ra níbi ẹ̀sìn rẹ̀ kọ́ pọ́nú kọ́ra o ṣùgbọ́n mọ́tà wọn fèrè ní ṣe bí ẹni tó pọ́nú kọ́ra ó ṣe bí ẹni tó pọ́nú kó sì rí ẹni tó lè dánú ló mú tàbá débi ó ń tètè ọ̀tẹ̀ ìdí ẹni tó rìn. bá a ti máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ní ibi ọ̀rọ̀ ẹ̀sìn wa tọ́ba débi ayé wa ni a dùn wá mú i láyé ilé gba kẹ́nìkan yàn mí ma ẹ́ ẹ̀mí ọkọ yọ yàn mí ma yọ yàn mí jẹ yọ yàn mí mẹ́bọ alára ojú àwọn làwọn fi gbọ́ bẹ̀ nìkọ́ ní ìdọ́lé jẹ́ nítorí wà ẹ̀sìn gbẹ̀sọ̀ mi ẹ̀ lé lẹ́mi jẹ mí náà dá yọ tánà yóò dọ̀rọ̀ ẹ̀sìn waida خطفا جاءوا وإذا يسام إلى لم يحوي أفن يوم فرايا يوم بينو إذا ما سمع خطفا جاءوا ثم يوم يتري يقوي àwọn yẹn fẹ́ sábùkù bá yóò bínú ni èmi ìdánná mi nínú ìlú yìí màá ti yọ ẹni tí mo ṣe màá ti yọ ọmọ yẹn yọba àwọn pé fóònù àbájá àwọn yóò pè ya ẹni ọ̀gá ẹ̀dá kù ọ̀gá ẹ̀dá kù ọ̀gá ẹ̀dá kù kọ́mọ yọ. àwọn àwọn àgbẹ̀ yọ ẹsẹlẹsì yọ ẹsẹlẹsì wọn olùgbé fóònù ẹ̀dùnlẹ̀ tó bẹ̀rẹ̀ ìwọ wọn gbà lónìí yọba àwọn lérí ọmọ lọ yọmọ ẹ máa bá wa bẹ́ẹ̀ ẹ máa bá wa bẹ́ẹ̀ jáde ẹ wo ẹ ẹ fi mí lẹ o ẹ fi mí lẹ o dákun lẹ́gbẹ̀ẹ́ dàdí ẹ̀yin lè fẹ́ kí fi àjọ mọ́kùnrin ẹ̀ òní kankan tó fi àjẹ ni o pẹ́pẹ́ bẹ́ẹ̀ bá nà ànà gbé ni yọ máa jẹ ah ọjọ́ làwọn dàdí ooo àwọn tí mo pè é wọn ò ní fẹ́ padà wọn ò ní fẹ́ padà àmọ́ ọlọ́dàkùnjẹ́ wọn bọ́rọ̀ sí lẹ́nu yọmọ bínú gbẹ̀yìdà yìí sáà mú ìlà oró làmì àrò yìí táwọn èèyàn bá sọ̀rọ̀ Ọlọ́run ní sọ̀kúsọ̀ wọn sọ̀rọ̀ sọ́lọ̀ kò ní bínú ẹ lọ́n sọ gbé já ṣé ká tó rí mi wá ní àbí ká tó rí Ọlọ́run ẹ Ọlọ́run sọ gbé já ọ ara mi mọ́ mọ́ ẹ̀bẹ̀ rí bí Abdul wọ́n lè tètè fún Aburaha ọba habasha jọ́nà lọ́wọ́ tọ́wọ́ láti abata ethiopia ni eh, yama àwọn yama nìgbà yẹn abraha tọlọ kọ́ chọọchì ńlá kọsọdọ ó ní pé ilé tí ó dáa jù pépé táwọn ọmọ lárúbáwá yẹn bá ti ṣe ní àjò kọjá báyìí tó bá rí báyìí wọn gbàgbé ìdìbẹ lọ́dọ̀ wọn yẹn wọn rò pé fẹ pé ṣe yoyoyo lẹ́yìn àwọn èèyàn ni wọn mọ pé fẹ ọkàn lọnà lọ́dọ̀ ọkàn wọn ti dé wọn lọ kọ́lé gbogbo ìjìnlẹ̀ àti ọmọ àtọ ọmọlé kọ tó ń bá òun ayé àwọn ìyá wọn kọ eléyìí rìn gidi wọn ná owó sí o kò kọ́ ọmọ òkú káwọn èèyàn wá kó wọn lọ sí mọ́tò àkọ́kọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa wá wọn rà wọn èèyàn wọn á béèrè àwọn tó ń mójútó bẹ̀ pé báwo ni àwọn olùbẹ̀wò mélòó ló wá sí ilé yẹn wọ́n ti wá ń bẹ léyìn o lágbàdo lọ́nà lágbàdo yóò láti rẹ̀ nìkan tí ìbá ti kàn tí kàn tẹ̀ mú tọwọ́ bẹ̀ tọ́tọ̀ kó rí kọjá lọ. ilé tèmi fi owó yẹn kọ́ tó kù ní kóhùn fẹ́ wọ káàrà wọ́n fẹ́ àwọn àlùjọ́nù ìjà rọrùn àwọn ọmọ ogun tí wọ́n lágbára wọ́n sì fẹ́ lu ọmọ ogun tẹ́nì fún olórí wọ́n bá lọ ká àwọn tó wọ́n máa dájà tó ń téèyàn ló ń sọ fún yìí ẹ lọ wá àwọn irin wá fún irin tó àwọn irin tó wọ́n wá wá wọ́n ní pé wọ́n pa tẹ́kẹ́tẹ́kẹ́ sí irin lọ́rùn lọ́sùn lóṣù níwájú lẹ́yìn mẹ́rin tó wọ́n á lé àwọn ènìyàn lọ́yà wọ́n gbé sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tí wọ́n bá pàṣẹ lọ́wọ́ gbé kọ́ káàbà lọ́rùn báyìí ẹ̀ pé káàbà dádó báyìí ọ́ dádó kásọ̀ báyìí wọ́n á mú sẹ́kẹ̀sẹ̀kẹ̀ ìtọ́ga yẹn wọ́n á dà sí ara blọ́ọ̀kì yẹn wọ́n á ní kérin ọwọ́ kila lérò pé ọtẹlẹ gbogbo náà ní àbí ẹkọ ni àmọ́ gba àwọn tó wọ mọ́tíkà wọn kóra fún mi Abdul Muttalib gbàtí àbúrò àti ìtọ̀ wò ó ṣé káàbà lọ́lọ́ fẹ́ wó torí ra fún mi èmi lèmi nira fún mi kì í sọ ọlọ́run ló nira fún mi bẹ́ẹ̀ni kó àfúnmi tèmi ó ti wà ní tèmi lè lọ́lọ́ fẹ́ wó ilé nu àmọ́ ra fún mi tèmi gbàǹkó yìí gbẹ́mọ́ kò sí lólórí maka sábà kóra fún mi ni lọ́ọ̀bìlẹ̀ tó ọ̀fẹ́ wo ṣùgbọ́n jẹ́ fún ọ nínà sí àwọn nínà sí ẹ ó ní inna lil bayti rabban yahmidi ilé tó wù yẹn ó ní ẹlẹ́dàá kan o ẹlẹ́dàá yẹn ní sọ o ipá rẹ̀ ò lè ka o ṣùgbọ́n kóra fún mi tẹ̀ mí fún mi tẹ̀ mú àwọn onídìí sí àrẹ̀ gbèsè àfẹ́lò ní ẹ̀kọ́ ọmọnìyàn ẹ̀rí ó ní bá mi kó àfọ̀mì ìṣe ìwà àtìlẹ́yìn yọ lọ́mọ wá kù àmọ́ lọ́n kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́n kan ló ní tí ṣe kí ni o ti sọ torí pé wọ́n gbìyànjú àwọn àwọn erin sọ́mọ́tò sí ibẹ̀ báyìí wọ́n tó òun lé lọ́mọ wọ́n ná wọ́n ná wọ́n ná wọn wọn lọ́mọ torí pé ọlọ́run bá sọ àwọn àbàdí àwọn àbàbí ọlọ́run ni wọ́n máa sọ wọ́n lóko látòkè wá odidi èèyàn yọ ọdún àgẹ́gẹ́ bí àjẹkù kẹrẹ jẹun ọjà àlẹkùn kàásìn máa kú ẹ wò bí màá ló bá gba ọ inú igbó kan lọ tó jẹ gbogbo ẹgbẹ ti jẹ ní àjẹ àjẹ pákásọ tí ọ̀rẹ́ mi mọ́lẹ̀ ló gé mi lórí o ti bọ bóbi o ti jẹ bẹ́ẹ̀ lọ bí wọn ti rí nìyẹn gbà tí wọn sọ òkòkò sí wọn táwọn ẹyà bàbí ìkọsọkò sí wọn tọ àmì ènìyàn lọ́pọ̀lọpọ̀ ńlọjẹ yìí pé àyè fẹ́ kọjá bá fi èèyàn kẹgbẹ́ wa níbi níta ìtẹ́gbẹ́ wá lórí tá à ń fi ara wa tẹ́gbẹ́ ọlọ́run lórí tá à ń fi àwọn kan tó lọ dáadáa fi tẹ́gbẹ́ ọlọ́run tó ń mà ó ní ìtumọ̀ tó pọ̀ ní èdè ẹ̀sìn wa òun yẹn gbọ́ pàtàkì tá a ti gbé. lọ́wọ́n lọ́mọ́ tí ti tọ́ lọ́hùn tó ń mọ̀ fúlà lẹ́yìn náà lágbájá bá a ti rí inú èdè nìyẹn. ẹ wá wò wa nínú ilé wa láwọn àgbo ilé wa wọn á pè tọ Ọlọ́run jẹ kẹsì kí ni kaba yìí ah tẹ ẹ bá jẹ tẹ ẹ bá jẹ ni o ah táwọn ni wọn jẹ tani ó jẹ Allah subhanahu wa ta'ala. jama sáma fura sáwọn èdè sáma pè tí ìbá ti pàwọ́ là ń tí wọ́n bá ń pè fún wa ká tètè máa ṣe àtúnṣe rẹ̀ wípé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin àlè rí nǹkan fẹ́ àfi ntọ́nà ọba tó ní gbogbo ayé ìbá fẹ́ tó sì ní gbogbo ọ̀nà ọba tó ní gbogbo nǹkan pátá tọ́ba fẹ́. ọlọ́ ní sọ ma ta kọ́ sọmú lè ń jìlá mi ń bá ìdíhì wa à tó ń gbọ́ nínú. lẹ́yìn náà ìtàkọ́ sọmú lè ń jìlá ẹ̀yin ọmọlẹ́yìn Musa àlè ìsìlẹ̀ lẹ́ẹ̀bá lọ mú ògèdè gbé màálù ẹ̀jọ́ sì fún lẹ́yìn ọlọ́run ìtàkọ̀dá nínú èdè nínú àwọn àfọ̀hálù àtẹ̀síyé nínú àfọ̀hálù kí ni o àtẹ̀síyé ti sọ́ọ̀dì ní máa ń sọ ìyá ọ̀rọ̀ nǹkan máa ń yí nǹkan padà sí nǹkan torí kọ́ lọ́wọ́ ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá wọ́n sọ pé wọ́n dàkọ́dà lọ́wọ́ ìkọ̀rọ̀ ìmàkọ́lé dáa ọlọ́run Ibrahim ní o. بن خليل وصى إبراهيم جني تقلتي أيوه يعني صيره الله صدي إذا هي تنصب مفعولين أصلهما المبتدأ والخبر المفعول الأول على الهجرة اتخذ طبع ولي a máa fún a máa fún màfúlù méjì ní nasiba ìpinnu rẹ nínú rẹ ọjọ mọbútàdá ẹlẹ́ẹ̀kejì ọjọ labarẹ níbí báyìí ọlọ́ni sọ màtàkọ́sọmú lẹ́yìn ìlà ẹ mú ẹ bá mú gidi gbé màálù àríkà lẹ́yìn ìlà kí lọ́wọ́ àlórí ẹ nasibu so aláàkínní ọ nasibu màfúlù lè awọl tọ ẹ lọ mú gidi gbé lẹ́bàá nsì tani tó mú gbèdégbé màálù fún wa tani tó gbèdégbé màálù fún wa saniri saniri yù ọlọ́ntọ́nu sọ́rọ́ tó kàn ha saniri yù yìí gẹ́gẹ́ bí aya ti tọ́ka lórí ẹ̀ nígbà tí anabi musa alayhi salatu wa tọ́lọ́ wọn bá yẹlẹ kí ọlá mọ̀ pé nínú akọ́lé pàtàkì àwọn ọmọ kàmí ẹ̀ka àjíká àtọ́lọ́ àmìrè a ti fìdí náà àwọn ọjọ́ rẹ lẹ́yìn rẹ ẹni tó ti sọ wọn nù ní tani o sàmìrè ọlọ́jà Musa. Musa ọba tẹ́lẹ̀ padà lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ níbi tó ti ọlẹ́dàá rẹ̀ ti bá sọ ọba padà lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ìbàràjà nǹkan tẹ pé ha tuntun tọ́sọ yẹ pẹ̀lú gbogbo àwọn bọ́lọ̀ ti làwọn tọ́lọ̀ ti ṣe dáadáa fún ọ tó tún yẹ kó tún máa padà sínú ìlú kan bẹ́ẹ̀ náà. ọ̀rẹ́ ìyàtọ̀ omi alámílẹ̀ èdè kókó lọ́kùnkùn àìsàn ìṣáná. ó lẹ́yìn ìjọ mi tọ́nà òun ti bá ẹ́ sàdéhùn dáadáa ni. ǹjẹ́ àdéhùn tọ́lọ̀ ń bá yín ṣe lọ́dẹ̀ tó wá jì lọ́dọ̀ yín tọ́nà tún jì ní. àmọ́ àwọn tó máa ń yẹ ìlànà ìkókó abẹ́ ìfẹ́ kí ìbínú ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ lórí lórí rẹ̀ ti yapa àdé òwe. wọ́n ní ìrẹ̀ musa fúnra ara wa pẹ̀lú kápá ara wa àti kí ni o àyapa àdé òwe o. wàlá ìrìnà yóò fi gba àwùjọ àwọn mi ṣùgbọ́n dájú àwọn asòmíìnà wọ́n gbé kọ́ wa lọ́rùn àwòzáàrùn àwọn ẹ̀sẹ̀ kan ní bí iná ti kọ́ ọ nínú ọ̀ṣọ́ àwọn ìjọ. tọ́ ìyẹn ni pé Musa sábìlì yẹn ọgbà pẹ̀lú yóò wọ́wọ́ wọn àwọn nǹkan ọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ wọn ni ló fi rọ ògèdè gbé màálù bíi kí oníkókò orin kọjú ayọ́ ọwọ́ akọ́jú kókò orin tàbí kọ́ wá wò kó fẹ́ fi sọ́ọ̀dì kó kó fẹ́ fi sọ́ọ̀dì kàdémì kan ìwọ ni o èyí ti rí kàdémì kankan ìwọ ni o lọ́wọ́ lọ kọ́ bẹ̀. tó wọ́n fún wọ́n lo àwọn nǹkan tí ń jẹ́ àwọn nǹkan ọ̀ṣọ́ tí ń bẹ lọ́wọ́ wọn lọ́ba sọ di gbègbè màlúù náà. bí sáà níbi tègbè wa náà ni ọ tó ṣe ni ọ bá a kọ́ra jàlá. ọba mú méjìlá wa fún wa ògèdè gbé màlúù kan tọ́yẹ́ pé bọ̀rọ̀ gidi ẹ̀rìn lásán náà ni ìlàwó kò wá tó ní ohun tí ń bú tí ń bú náà. bàbá àlùkò láyà ìlà ìlú wa ìlà mùsà ọlẹ́sìn. ọba ní pé ọlẹ́dàá yìí ni o sẹ́mà ẹlẹ́dàá mùsà náà ṣùgbọ́n àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ló ń kálukú wọn gbàgbé. àbàlà ìyàwó náà ìlà yọ̀ọ́ sí ilé ìfowópamọ́. tẹ́wọ̀n wá fúra mọ̀ ní pé obìnrin gbé màálù yẹn tó tiẹ̀ tí wọ́n fẹ́ ní pẹ̀lú gbogbo tiẹ̀ sọ báyìí báyìí kò sọ̀rọ̀ èyí tó ti kú láti yẹn lọ. kò sì ní kápá àti fara ni wọn wàlà nàfà kò sì lè tún wọn láǹfà. wàlà pàdé wà lára àrùn mi wàlẹ̀ lè àwọn omi náà òjì tuntun bí. Haruna alayhi salatu salam ó sì sọ fún ọ síwájú ọgbẹ́ yìí jọ mi èyí yẹn wa eléyìí ti sínà ni wọ́n fi gbé fún yín yìí títí náà ní ìdààmú lélẹ̀ ìjẹ́ fún yín kí sọ́lọ́ ọ̀hún sá lélẹ̀ ìjẹ́ sọ́lọ́ ti wà lélẹ̀ ẹlẹ́dàá yín òun náà ni Ar-Rahman lẹ́lẹ́dàá yín ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé àtẹ̀lé mi wọlé àtẹ̀tí mọ̀ pa yín ẹ tẹ̀lé torí pé àárò lórí lédi ànẹ́bí Musa kàtà níbi Musa lọ sí ní ìfọ̀tò lẹ́dàá yín àárò tí wàá kìlọ̀ bẹ́ẹ̀ fún náà. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى ولا لي عليه آمة كتاب لي لن نبرح عليه عاكفين آمة كتاب لي تتي موسى في ديوان بابا قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا موسى وادي Àrùn kí ló tó ọkọ̀ fún wọn gbàgbórí wọn tí wọ́n sọ̀rọ̀ ó yẹ kó pa wọn látẹ̀kọ̀ ọkọ̀ fún wọn kó mi tí wọ́n ṣe àtà àtàlẹ́. ọ̀ tẹ̀lé mi ni. àkọ́ àtọ́ ìlà mi. àbójú wọn náà ti ṣe àtẹ mi wọ́n tẹ̀ mí nínú àtẹ tó náà fún wa mi ni. ọ̀rọ̀ láyé náà ló ń máa dá kó bèrè yá ni wọ́n á fi lọ́ọ́fì. haruna alayhi salatu wa salam ọwọ́ à sọ fọ́ọ̀mù àyà rẹ̀ àbúrò rẹ̀ yabna umma ilé ọmọ àyà rẹ̀ láàtà kó bèrè yá ni wọ́n á fi lọ́ọ́fì. wọ́n fà mí nínú ìgbà àti orí yẹn ni pé musa dé sẹ mọ pé gọdùbá ni àtùpà ni ó dé ọfà irúgbìn ẹ̀gbọ́n rẹ̀ báyìí àtúrò orí ẹ nípa wọn nínú ọfà orí àtúrúgbọn rẹ̀ onírè ọmọ ìyá mi ha wọn fà mí nínú gbọmọ wọn sì fanu gbọn orí mi wọn sì fanu orí mi mọ àjẹ pé lẹhìá mi ń súná ní àbíyá irungba nínú súnà àwọn tani súnà àwọn ànábì ọlọ ọwọ àrí àpárí ọmọ ya kú bàbá rẹ kú bàbá rẹ wá ti ń lọ́la àwọn tó ń tẹ̀lé láìsí ni alẹ́ tó padà lọ́mọ àti ibi tó lọ́ pèsè kalẹ̀. ànẹ́bí tọ́lọ́ ń rántí wọn òun náà ní irun gbọ́n bẹ́ẹ̀ yìí ìrẹ́ ọmọ ìyá mi mọ́ farun gbọ̀n mi mọ́ kọ̀ọ̀kọ́ yìí pé mọ́ fọwọ́ dẹ́ mi lágbà bọ́rọ́bọ́rọ́ mọ́ títí bẹ́ẹ̀ mọ́ fa irun gbọ̀n mi ó yẹ ìyẹn kú oríire o ó fi irun gbọ̀n rẹ sílẹ̀ ọwà nínú ẹni tó ju àwọn ànábì Ọlọ́run àlẹ ìsọlátọ fúnra àwọn tó sì lórí ìlú lórí ayé alágbà bọrọbọrọ ni ọ àmẹni tó ọjọ́ tó ju àwọn tó wọn jẹ ọ̀lẹ lọ ọ̀lẹ yìnyín àsìkò tó fi ń fárun gan ó tún ní tó fi ṣe gan a lọ tẹ àgbà kalẹ̀ fáwọn èèyàn ìwọ ọ̀daràn tó ń bá wọn fárun gan wọn tán rẹ o ẹ méjèèjì kankan náà nínú ẹsẹ̀ a ustaz wo la ti fẹ́ ṣe ọ̀nà ọ̀fun ni ìbọn náà ọ̀run náà ni ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run tòtí tọ́ba jẹ ìjẹkújẹ òṣèṣekúṣe ọgbàgbàkúgbà ọwọ́ anánàkúnà olùlókúlò síkùn ọ̀yàyàkúyà tòtí báyìí ní ìsìn ìjà sọ́ra bàálàgbàjà mọ̀lẹ́ lọ ọpọlọ séèfù ni tẹ́lẹ̀ báńkì àbí ní àbá àdéhùn ẹ̀ ń bọ̀ lálọ́ tẹ́lẹ̀ ń lọ séèfù rúgbà òkè wọn tún ti ń gbà yín náà ní báńkì ah, mo lọ ha kó bẹ́ẹ̀ ni a ah, abájọ ah, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni mo ti ẹrù pálápà bọ́rọ́bọ́rọ́ lọ́lọ́ ń yín ni ẹ mọ̀ pé ìdílé ń kó bá ẹ wo bí bẹ́ẹ̀ kẹ́yìn ti wá kíjọ gbogbo ẹ̀kẹ́yìn ló kú jọ yìí mo ti rò pé bóyá kòkòrò kan jágun yín lásán ni mọ̀ pé ilẹ̀ ń bọ́ ara yín fa wàhálà fúnra ara yín ẹ máa ń hun wa náà la kò ní yé hun yín tí sẹ́ẹ̀fì fílẹ̀ sẹ́ẹ̀fì ní sẹ́ẹ̀fì ní ìgẹ̀ tẹ̀fì ní fama. tẹ̀lé àwọn anábì ọlọ́mọ ti sọ bí akuna umma láti àkóso bèlè ìyá sí wàlá àdìrọ haruna sọ pé má parun gbọ̀n mi àti orí mi má gẹ́gẹ́ nu ìlànà ni pé a fi irun gbọ̀n wá irun gbọ̀n ti rojú la ọkùnrin ni ọ́ ọkùnrin gbọ̀n rẹ̀ níjọ́ tá a ti rí tó ọba ti dá tó ọba ti dán àgbọ̀n rẹ̀ àtiwọ́ àtàwọn àfáà tí wọ́n pàpè kọ́ bẹ́ẹ̀ fún ọ àtàtúwà ni ẹ̀rọ amadrẹ́sì ẹ̀rọ amadrẹ́sì ẹ̀ máa gbẹ ẹgbẹ lọ́sùn ẹgbẹ sálẹ̀ ẹbí irun gbà tó ń tó lẹ̀ bíi ti búzú rárá. àtọ́ sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀jọ̀ lọ wà kó tọ́ba dàlù kẹyà tá a bá ti ríru yín ọ̀dọ̀ obìnrin là máa ń pè onísọ́nà obìnrin tó a bá ti sọ̀rọ̀ pàwọ̀ ọkùnrin ládàá sọ̀rọ̀ irú ẹ̀ bá ti fẹ́ dá sọ̀rọ̀ tá a ti wò à gbọ́dọ̀ obìnrin yìí náà fẹ́ sọ̀rọ̀ tòlẹ́ yà máa wò pé kọ́ máa fà ìmọ̀ kọ́ máa jẹ́ pé láàká obìnrin náà ni ó ṣe kí ni o torí pé àfa òní onínàwó adókòlì kẹlí ni ó ní anisa òtí dàbò wọn ní mi náà ní ìṣòwò àti ọkọ̀tà dàbò sùwà ẹni tó bá ti pọ̀ sí kan lára abo oní àdàbò láti pé wọn níbọ ọdá obìnrin. Sáàtì mọ̀ pé ṣèṣe tọ́ nìyẹn tó ti sàdéhùn pé wọ́n mọ̀ pa àwọn èèyàn láti ẹ̀ pé wọ́n mọ̀ yí ẹ̀dá ọlọ́ọ̀bọ́lọ́ ti dá àwọn ọmọ ìpàdé ọkùnrin náà fẹ́ lómìnir ẹ̀rí pé lóhàn tó bá ti ń dágbọ̀n bọ́rọ́bọ́rọ́ nínú obìnrin méjì ni ọmọ àti kí ni súnlẹ̀ lẹ́ẹ̀kejì aṣọ bí nàta aṣọ bọ̀bẹ̀ aṣọ rẹ̀ ọmọ wọlé aṣọ obìnrin ni kọ́ wọlé nu ẹ̀sì kágbọ̀n rẹ̀ ó sì máa dán bọ́rọ́bọ́rọ́ ọ̀la dàbí dámátọ́lọ́ ń dámá wọn. ṣùgbọ́n àwọn ọkùnrin ọgbọ̀n wà ní àgbọ̀n wa tọ́mọ gbogbo ìlọ́dì wó lòkè ìṣòkòtò wó lòkè aṣọ wa náà ní wọlé ètò tiwa ni àwọn àtàjọ kan bí anabi harun alayhi salatu salam tó sọ fún anabi musa ni. إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ويعثروا بقومي èmi ń fàyà kọ́ ọmọ sọ yìí pé farọ́kọ́tà bẹ́ẹ̀ ni àbáni ìsọ̀rọ̀dé ọjà ọmọ tẹ́lẹ̀lìsì ni ó pín wọn yá ni ó fi yapata ni wọn ni ṣùgbọ́n bí mo ti sọ yìí wọ́n làm tẹ́rọ̀ kó bò kọ́ òlì ọmọ tẹ́lẹ̀lì ọ̀sọ́ gbólóhùn náà ìgbésẹ̀ àfẹ́ lónìí anabi musa alayhi salatu salam wa alayhi wa sallam rí pé má xọsẹ bó ka yà sàmìrì kí ló tiẹ o kí ló rí gbọ́ o kí ló fi lọ gbọ́ kọta rẹ sàmìrì tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ ọlọ àbàsọrọ tó. ó ní èmi rí ń déyìn sábà rí déyìn rí kọkọba bá ta ìwé àtàlẹ́ mo bá bu ẹ̀kúnwọ́ kan min asari rọ̀súlì nínú orí pa ẹsẹ̀ òjíṣẹ́ yìí fanaba tuha mo bá fọn ọ ni mo fọ́n sóbì gbègbè màlúù yẹn wọ̀gàdà àdìgàtà wọ alátìlẹ̀ náà sí àpèkọ́tẹ́mì ní pẹ̀kùn mi wọ́n fi sọ pé sámìrì yìí wọ́n fi máa ń sọ pé rọ̀súlù ń bẹ̀yìn pé mọ́lákù jìbìrìlù àlè ìṣẹ̀lẹ̀ pé ó rí mọ́lákù jìbìrìlù bó ṣe lọ ọlọ́run ló kàn fún láǹfààní yìí wọn á níbi tí ó fura pé bóyá bíi tí malakú jìbìlù gbẹ́sẹ̀ lé kó sì gbẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ bá tilẹ̀ yẹn ní ó mí bí ìpẹ́ mi bẹ ní ara rẹ̀ ọwọ́ àbò ó bu yẹ̀pẹ̀ yẹn yẹ̀pẹ̀ lọ́jọ́ pé sọ́ba ti mú ọtí ògèdè gbé màálù yẹn màálù yẹn ti hú hú hú. bèbí àwọn tọ̀hún yẹn àwọn ọ̀daràn yẹn náà ti ṣe bèbí tẹ̀ ń rà fáwọn ọmọ ẹ má lọ ra kíní yẹn fáwọn ọmọ oníkeni aláṣọ ni ẹ sọ́ra àwọn èrè aláṣọ bí ìnàkìtì ó jogún tí ó ti di búgadà búgadà alámọ̀nù wọ́n tún gbé fọmọ pé ọ̀pọ̀n ẹja sọ̀ra ètò ẹ̀rà tẹ̀sí kọ́nu mọ́tò yìí kọ̀ dáa tó ètò ẹ̀ gbé fọmọ yọ máa tẹ̀ ẹ́ ah, abẹ́ ẹ̀kọ́ ni wọ́n tún ṣe bàtà rẹ̀ náà tẹ́ ẹ bá ara wo bàtà yẹn yọ ọ̀sán ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ọmọ lọ àbẹ́ ìfúra táwọn máa yìn tí wọ́n fi fèrè sí bí bàtà wọn ẹ yọ fèrè yẹn kó bẹ́ẹ̀ ẹyọ pèlè kó ń bẹ kálá tọ anabi musa alayhi salatu wasalam àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n mú gèdègbè màálù tí wọ́n jọ sí fún lẹ́yìn ọlọ́wọ́n báyìí lẹ́yìn ọlá àlẹ́yìnjìlá wọ́n jẹ́ alimọ̀fọ́lù làwọ̀ wàlẹ́mọ̀fọ́lù sani màkúrò mọ̀fọ́lù ẹlẹ́ẹ̀kejì wọ́n ti parẹ́ tẹ̀kadìrò hó èyí tí wọ́n pa mẹ́ta bẹ̀rẹ̀ ni pé ìlà hàn tó ma tàkọ́ tó mọ̀lẹ́yìnjìlá ìlà hàn ẹ mú ògèdèǹgbè màálù lọ́lọ́hún míì lẹ́tọ́ sí wọn wá parẹ́ lèlẹ́ ẹ̀yìn mi bí nítorí bá ti mọ̀ ọ́ kàmá kọ́ọ̀lá ibùdó máàlìkì sí àlùfíà gẹ́gẹ́ bí ibùdó máàlìkì sọ nínú síra àlùfíà rẹ̀ ibùdó máàlìkì òun ni afọ́ oníkìnnì afọ́ oníkìnnì afọ́ onínáhù ẹ̀sọ́ àti sọ́ọ̀tù afọ́ oníkọ̀wáyé yòóni so oní wà oní wà xọ́dífà má yòó ntí wọn bá ti mọ àlè parí ntí wọn bá ti mọ pé ntí wọn wà lẹ́yìn rẹ̀ náà ni àlè kọwé lẹ́tà àti tẹtẹ máa tún jẹ kọ gbáyé nínú takàdá wa mọ tọ àlè ń jẹ òun náà ni màálù màálù ó wà wọlé tó lè bá kọrọ wọn ní ọmọ màálù ni gbèsè bọ́ọ̀ gàgà fún ń jẹ́ ẹranko kan lọ́tọ̀ fún rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ọjẹ́ ọjẹ́ lá mìtìlì wọ́n yọ látara àwọn látara àwọn ẹ̀gbà nǹkan ọ̀sọ́ góòdù ti bẹ lọ́wọ́ àwọn èèyàn jọ́nà lọ. sọ́nà ọ̀rọ̀mí àlùfẹ́lẹ́ yìí mùjẹ̀sítámà ni wọ́n ti nǹkan abára látara ẹ̀gbà àwọn nǹkan ọ̀sọ́ so wọ́n bá ti bẹ̀ náà ní sáfì jẹ́ ẹ̀jẹ̀lì. wà á já àlò fíhí nọ́kọ́bá jáde kọ́ lóko rè wá fi òsì tí atẹ́gùn lè máa gbá wọlé. fọyẹ̀kónú láwùsọ̀ọ̀tún gẹ́gẹ́ bí ẹ̀fọn ti máa ṣe. so fàgùwà mùsàbìrì sámìrì yóò tàn wọn jẹ wọ́kọ́ọ̀lá lọ́ba sọ fún wọn pé ága ìlà àkókò mọ ìlà mùsà bàtà sí. tó ọlọ́run ọba ìlẹ́kìn ọlá ó ní sọ́mà tàkọ́ sọmọlẹ̀ ìjà mẹ́rin báyìí ẹ mú ògìnì gbé màálù lẹ́ bá ń tẹ̀lé yàn lẹ́bi mùsà tó wà á ń tún ń gbọ́ ní mú ẹ̀ sàbòsí torí kò sàbòsí tó tó lé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti ti gbogbo òjẹ̀rẹ̀ fún tọ́lá yìí lọ́wọ́ fìlà ọ̀nà àti gbogbo oríṣiríṣi àwọn dáadáa tọ́lọ̀ ti pè é. sọ máa ti ọlọ́run nìkan fún rẹ̀ tí musa tún wá lọ sí mi ìkọ́jọ ẹlẹ́dàá rẹ̀ torí yín láti fi gba iṣẹ́ wá fún látọ̀dọ̀ lọ. ẹ wá tún lóògèdè gbé màálù lẹ́yìn musa tó lọ sí ẹgbẹ́ ìsìn ọlọ́run bá wọn abẹ́ tún lóògèdè gbé màálù tẹ́sí lẹ́yìn ọlọ́run wà á tó ń lọ́ọ̀lì mu alábòsí gidi tábòsí yín tó fojú hàn nínú àyà alákọ̀ọ́kọ́ tiẹ̀ òní ìkọ́ mọ́tòlùbá burhan àyà ìnádìrí ẹ̀kọ́ ìgbé àwíjàre dìde lórí ìtakùtì aburúta àyẹ̀wò ìtakùtì pẹ̀lú kọ́ náà ọba ilé kẹwàá sọ pé anabi musa dé wàá báyìí bẹ́ẹ̀ bá jìnnà àti pẹ̀lú àlàyé ọ lẹ́yìn náà lẹ́ẹ̀bá tún gbòógì dìgbè màálù lẹ́yìn rẹ̀ nínú rẹ̀ onígbà ni yahudu àwọn yahudu ọ̀dà náà mọ́ fúrúsọ́tà bẹ̀yà bí musa wọ́n lo àǹfààní àìsílẹ̀ musa láti ṣe nǹkan yẹn mímá yẹn ló lọ aláhà ìbàdí ìbílà ìyẹn tọ́ka lórí pé ẹrú ẹrú musa wọn bá wọn tẹsán mọ̀ pé wọ́n ní àìsílẹ̀ ológbò ilé òdìlé kí ni o ilé òdìlé èkúté ìdàgọ́ ọba lọ́kẹ́ tó náà ṣàkọlùfà tí ológbò ọba ti dín lé òkété náà òkété náà á gẹ́gẹ́ bí orílẹ̀ ha ẹrú musa wọn bá wọn tí wọ́n bá ti rí musa ò sí ilé báyìí wọ́n lu àǹfààní àìsí musa nílé bá ti àwọn nǹkan tó sì kú wọn sí i. tà nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú àyà yìí òun náà ní safahatul yahud òmùgbò àwọn yahudi wọ́gọ̀bà wa tó àti ìwọ̀n àdàdà dídí wọn yìí ti họ́ bí mi ìjìnlẹ̀ ìlà àti torí pé wọ́n lọ bí wọ́n ti wá ń pera wọn lọ́jọ̀gbọ́n òmùgbọ́n ni wọ́n lọ móbìdì gbé màálù lọ́lọ́ gẹ́gẹ́ bá sọ fún abẹ́ ṣe ń sígi òmùgbọ́n ni ẹ̀ ti ń ṣe odò òmùgbọ́n ni ẹ̀ ti ń ṣòkúta ẹ̀ ti ń sinrin ẹ̀ ti ń siná ẹ̀ ti ṣe gbogbo àwọn kẹ́mí bí akẹ́kọ̀ọ́ náà òmùgbọ́n ni tẹ̀bẹ́ ìbádùn àmúta lọ́wọ́ ìbáwọn ìwọ ọlọ́run ìgbésẹ̀ ìgbésẹ̀ wọ̀ fún ọkọ yẹn bá yọ àgbẹ̀tì kò lè gba ọwọ́ ẹ̀ àwọn èèyàn máa wọ́n sin iṣu àbẹ̀ ẹ̀kọ́ tí ọba tásìkò kan wọn ọ̀gbọ́n wọn gbọ́dọ̀ jésù. àwọn èèyàn tẹ́ra wọn o wọ́n lẹ́nu ní ìpààyàn láàrin ara wọn náà wọ́n ti ń sọ ẹnu ní ìpààyàn ebi dé inú oko ebi dé wọn ò ní ìkẹkẹkẹ tí wọn lè tí wọn lè sọ sọhùn tuntun lọ èso ti bẹ́ńlẹ̀ báyìí tí wọ́n wò lórí ebè ṣùgbọ́n àsìkò tí wọ́n jẹ́ òdì ìdò táwọn àbábà ìkùn ah! tọ́ bí bá máa ń tẹ̀lé bí ọba ti tẹ̀lé ọ̀nà ọ̀fun lọ́lọ́run ọba kan sùn yóò tún tẹ òkú tètè máa rọgùn ọba kan sùn lọ́ba lọ sí parí àlà lọ́nà ọ̀hún lọ sí sùn lọ́ba dá sọ́kùn tó wọn ó kíje àbó wọn ò ní kíje wọn á kíje ó kíjọ ó kíta ó kíwà ó kíkọkànlá áá ìwọlé lẹ́yìn wọ́n tún tó di kótó pé àsìkò tún tó tí wọ́n jẹ sùn kó tún tún mi ìdásọ̀ àti gbogbo ògbà tọjọ aṣọ àti fìyà jẹra wa lọ́yìn nílùú ọdún a ah! lọ́ba bọ́ ti ẹni kejì rẹ̀ èyí téèyàn bá jẹ kínní kí ni máa fi gbéyàn náà sọ fún mi ọ̀rẹ́ mi ẹnu ní bẹ́ẹ̀ ẹnu bá wọ̀ ẹnu pé lágbájá ti jẹ kínní o sẹ́ni kan wà lọ wá ọ̀nà pé á sàdá sí wọn tí ó fi máa lérò kóró ló ti kínní o kóró ló bínú ọ̀rẹ́ mi rọ́lọ́ pa ọ ọ̀fẹ́ wọ bọ́ọ̀lù ẹ̀ bọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ti fẹ́ wò rí ọ̀rẹ́ mi rọ́lọ́ pa yáa dà wò má jẹ́ adẹ́jà ẹ̀já tó ti já tipẹ́tipẹ́ mọ́jà ajẹ́já o jẹjẹ àgbàdo nìkan jẹjẹ kóró gbọgbọ ṣé kàkàkì ti dé yẹn sẹ́yìn jíjà wo ni kò sá sí kàkàkì ti dé yẹn àjọ bọ sínú orí ní wọn tún jọ pa wọn tún jọ jẹ bóun ni ọ̀rẹ́ mi tó ògbúrò ní ògbúrò ọ̀rọ̀ ọmọ ẹni ò bẹ́ẹ̀ ni àìkú ta ọ àìkú ta mo rò pé wọn kìje wọn kìjọ wọn kìta wọn kìwà ọ̀rẹ́ wa ti jẹ́rìí ẹ̀ èmi náà fẹ́ gbọ́ náà ni mo ti jẹ́rìí àtúntò jẹ́ àtijọ́ wọ́n bẹ wọn ò tí ì kúrò ní o àwọn táwọn ìwọ̀n ń bẹ àní sọ wọn fún ọ tó o lè rí kankan tàbí ọ̀rọ̀ ò lè ṣe kankan dúpẹ́ kò lè wọ́n ti padà rí fáwọn fìyà jẹra wọn ni tẹ̀ tó wá jẹ tu àwọn ti jẹ wọ́n ti jẹ yán wọn ká ju kóòsì tó dúró kitirikiti síra wa ni kò sí kankan àti ìjẹ àti ìjẹ náà ìwé òkúkọ ní ọmọdún rẹ ló ń jẹ tó nílé náà gbọ́dọ̀ jẹ nítorí kankan náà. wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn kọ́ sànù fún wa sallallahu sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam náà ìbéèrè one two three ọ̀ya one four wọ́n sàn lọ́kàtà ìbéèrè tààràtà wọ́n lásán mélòó lè yọ òkè òkú mẹ́ta. àní asọ̀tà àfìsì òkú wọ́n lọ́jọ́ kùnrin tó dé báyìí lẹ́yìn bá a fi nǹkan dá níbi tàbí nǹkan gbá àwọn asọ̀tà àfi bò abẹ́ rẹ̀ tá a ní kí ó rẹ̀ síta so a lò lẹ̀ fífa mẹ́ta làfífa mẹ́ta ìdàbòrà mẹ́ta tó dé báyìí ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ lẹ́ẹ̀kejìlé ẹsẹ̀ lẹ́ẹ̀kẹtàlé. ẹ̀ ń gbé dàbí fa o torí làwọn èèyàn tó ti ń béèrè pé dàbí fa ń gbé dàbí fa o bóyá ètò ń kiri lọ́jà ọ̀wọ́ náà láfẹ̀ẹ́ rà ń bẹ́ ọlọ́wọ́ bọ̀ láti rí ọlọ́wọ́ bọ̀ láti rí kìí ṣe dàbí fa mo tó làbí fa tó ti láàmù kìí ṣe dálì tó ti làbí fa mẹ́ta ètò wà ń kalẹ̀ tó bá lè fẹ̀ jù ọ́ dà kí ètò tó pa wọlé tó wà ní àárín kó tó máa fẹ̀ díẹ̀ tí ò ní fẹ̀ tó ti talẹ̀ kí ètò wà lókè òní tó fẹ̀ tó ti ẹ bá ti fi tòkè kó so ẹ tún rí sí ètò tó tẹ̀lé ẹ tún fi kó tó tún tayọ bí tí ẹ rí tòkè fi kó talẹ̀ ni ó tún wá kó pápátá kálá tó obìnrin wọn lè wá aṣọ gbàgẹrẹ wọn wọ fún kó tí a ní gan wọn lè má ràn gan wọn lè jẹ pé wọn kàn lọ là lọ́nà wọn fi gbó ara tó ti báyìí wọ́n ti wà láfi fa tó wọ́n aláfi fa mẹ́ta tó aṣọ tiẹ̀ náà ti pé márùn báyìí aṣọ ẹ̀ ti pé márùn tó lọ nìyẹn kò sí rí nìyẹn ọlọ́run gbọ́dọ̀ àárẹ̀ wọ́n ti lẹ́ni sí àwọn alọ sí hajj lọ́wọ́ adé wọ́n ní pé aṣọ ìrọ́mù rẹ̀ ti wọ́n fi rárá èmi ń faṣọ mi sùn bẹ́ẹ̀lì tó ti báyìí nìyẹn wọ́n máa ń lọ fi ń wẹ̀ ń lọ mọ́jì tó ti báyìí nìyẹn kò sínú rẹ̀ ẹnìkan ṣoṣo tí wọ́n pàṣẹ pé wọ́n fi sílẹ̀ ní tó tọ́ bá bẹ́ẹ̀ ó ti tẹ hajj lọ́wọ́ ló wá kó kí aṣọ ìhrọ́mù aṣọ ìhrọ́mù wọ́n olú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá wẹ̀ wọ́n fún lásán òun ní fílọ́fíńdà tí wọ́n sì ní borí rẹ̀ torí wọ́n gbèdè dé ní ọ̀gbẹ́dẹ lẹ́sí ọ̀nà tí làbẹ́ ìkàlà ọ̀fun làbẹ́ lọ́pọ̀ náà wàá ti sàtọ́lẹ̀ yìí pé onífòfin tí wọ́n ara gbọ́ àní tẹ̀lé àwọn àsọ̀kọ́ àti wọn pé ẹ wọ́n ti sàtọ́lẹ̀ rẹ̀ pé ajẹ́ pé àní borí rẹ̀ o á fi orí rẹ̀ kalẹ̀ á ẹ sì á fi orí ẹ̀ kalẹ̀ kó láti àwọn máa ti sọ láti fi nígbà tẹ fi gbogbo ọrùn rẹ̀ tẹ sí orí ẹ̀ kalẹ̀ à ìgbànújẹ́ àwọn èèyàn pọ̀ ẹ mọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ọba ikú fasọ ẹ̀rọ mi sì tán bá fi ìgbànújẹ́ àwọn ará rẹ̀ ọ̀pọ̀ òde báyìí àwọn ẹni fi sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọba yá tí ọba sí kankan tá a rí kankan tá a wà lè fi síjà sọ yẹn lọ kìí ti láti ní àkọlọ mọ́kànlá wa fi sí àní àgbà rí àsọmí ìtàlẹ̀ fi sí ọlọ́run rárá rẹ̀ nàbẹ́ tó. Thank you alihamdulilayi ah ó lé bá a tó kọ kò sábúrú bí kò tó kọ ọ̀tà ẹrù ẹ̀sìn náà gbọdọ̀gbọ́ yìí òórùn ẹrù ẹ̀sìn jẹ́jẹ́ lé àpẹlẹpẹlẹ lè wọ́rọ́ lé àjáde fún mi lé ibú bẹ́ẹ̀ ilé ni wọ́n ti fẹ́ òdodo tí wọ́n gbà pé láti sábà tó bá ti wà nílé aburúkọ ní kanlé ìníkọ ní kanlé olè ní kọkanlé alaburúkọ ní kọkanlé bàbá ńlá rẹ òun ní bá wọn tún kọ èmi ti pa ilé rẹ ti parẹ ọwọ́ mi tó parẹ Ọlọ́run níjẹ kó ló tún kọrú ẹ padà síbẹ̀ fọ ayé kékeré yẹn lẹfẹ fi lé mi lé Ọlọ́run bá mọ̀ pé òdodo mọ fẹ́ fún yín oríire mo ti fẹ́ fún yín kí n tí lórí ju dé yín lọ ní kọfẹ lọkọlọ sọlá ó kò ń ebe èèyàn nínú ìlú wa yìí náà ni èèyàn nínú wa yìí ó sì sàtọ́lẹ̀ pé tí n bá kú ìtẹ́ni kó gbé mi lọ. bàbá yìí ti máa ń sọ ti máa ń sọ ó tún wá sọ ju ṣe ju tẹ́lẹ̀tì ká tó ń jẹ́ kírísítẹ́nì gan níjọ́ tí bàbá yìí kú wọ́n nílé làwọn oṣù bàbá sí lẹ́ni ìbá sọ pé ah bàbá ti sọ nǹkan báyìí báyìí lọ́pọ̀lọpọ̀ tá a bá ń sọ̀rọ̀ torí ọlọ́rọ̀ bàbá ni mẹ́yìn náà máa o bàbá ti sọ pé ah kódà níjọ́ kan tóun náà fẹ́ dá tóun sọ pé kí ló dé sẹ́sẹ́ sí nílé bàbá yẹn sọ fún wípé ẹ̀sìn tiwa la ti ń sọ̀rọ̀ bíi tètè yìí kódà sẹ́yìn pé ń jọ yẹn ọ̀rọ̀ yẹn lé tí bàbá yẹn sọ sóun òun wà nbẹ njọ tí bàbá yẹn sọ̀rọ̀ ìfẹ́ afa ìwà njọkọ njọ kan òun wà nbẹ njọ kan wọn lè ti máa sọ mí o ṣùgbọ́n tíjọ́ tí bàbá tó sọ kan sojú òun àti ẹ̀rẹ̀ tó wọ́n sàgbé bàbá yẹn lọ sí ìjẹ wọ́n kó òní jẹ wọ́n lọ pè é bí àwọn ìgbésà kó òní asọ́ndé báyìí asọ́njọ́ ọdún máa kàn wọ́n lé ẹ̀yìn ẹ̀kọ́ lé ní fanafan ló ti kó ní ilé wọn ilé tẹ́ni ẹ̀ ń gbé ní ìsìn ìdádúlé láwọn ìlọ wọ́n sì ní alẹ́ ní bọ́rọ̀ lóní kéèta tó àwọn yẹn ń gbọ́dọ̀ yẹn báyìí pé àá ìlà wa lè tó bẹ́yìn ìlà wa lè tó bẹ́yìn ẹ̀dá kan ìsànú ẹ̀ ní ìjà ẹ̀wọ́n náà báyìí fún lórí lójijì àwọn afẹ́ kásẹ̀ mọ̀ pé àtàkù pé à ń lu kìnnì kan abọ́ tàbí alọ́ ní sàn ní sàn ẹ̀rù ọlọ́run ti bára tirẹ̀. ṣògbó ṣe rí ni òní bá wọn fọkàn náà nàmbà tírì bó nàmbà tírì wọn náà wọ́n yá. ìbéèrè lọ béèrè ó ní gbèdéke nínú kò sí báyìí àbí kò sí báyìí sójà ni àmọ́ pé ìgbà àkùbà ẹ̀mí orí yẹn kí etí ti pọ̀ wá sí báyìí lẹ̀ báyìí tó yóò sùn mọ́ ni báyìí tàbí kó ṣe kí ni o kò kó ṣe ní ọlọ́ọ̀fẹ́ rẹ̀ nínú kọjá hádùn àyè ní tàbí jìkà náà wálé kó sọ̀rọ̀ ó sún méjì tàbí jìkà náà. mọ bọ yorùbá yẹn. ìwà táwọn ọmọ nìkan asalaamu alaykum wa rahmatulah ó ti báyìí. tó díẹ̀ ní kí n ṣe salaamu nìkan salaamu nìkan pé yẹn. asalaamu alaykum asalaamu alaykum ọ̀sà lọ ní salaamu wa rahmatulah báyìí asalaamu alaykum wa rahmatulah. tó díẹ̀ kí n wá fi kórìí salamu alaykum wọn tún ẹlòmíì ò tún máa yọrí asalamu alaykum rárá o kò ní ní orí ó gbé lọ ni ní ìsìn o ti jókòó asalamu alaykum wa rahmatulah asalamu alaykum wa rahmatulah lọ́ba lọ́ba subhanaka allahumma wa bihamdik sharon la ilaha illa anta astaghfiruka